أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèyàmọ̀ abẹ́lọ́run gbogbo àwọn akitiyan wa lórí bí ẹ̀sìn ọlọ́run ṣe máa tẹ̀síwájú kọlọ́run kó gba níjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí ò ṣe kọlọ́run má jẹ́ kó jàre wa ẹlòmíì lè gbọ́ wá sí gbogbo programs yóò attend kódà tí ẹ̀ tún lè ju tàwọn míì lọ tó bá débi ìjọsìn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó lè jẹ́ àmì làtọ́nù ناصبة تسلى نارا حامية kọ́lọ́ wọn ṣètò wa bẹ́ẹ̀ àwọn èèyàn kan ń ṣiṣẹ́ wọn ń ṣe wàhálà tí ọ̀rẹ́ wọn gidi ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ibi tọ́rọ̀ wọn ò kagùn sí inú náà jahannam kọ́lọ́ wọn ṣètò wa bẹ́ẹ̀ ṣé nígbà tí sàbí tó gba àdífì wa tó ń describe àwọn khawarij ìjọsìn wọn pọ̀ wọn ajílòrú tí wọn ó ṣe náà fìlà tí wọn ò ní sùn tìláwà wọn wọn ó tìláwà Quran ṣùgbọ́n àwọn èèyàn yìí ibi tí wọ́n ti fẹ́ẹ̀lì ibi tá a fẹ́ sọ lónìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú atawhid òun ni sẹ́ẹ̀rí gbogbo ohun téèyàn rí ó ṣe láyé ńlá ṣe máa ń sọ fáwọn èèyàn a rí nínú ìlú wa àwọn mùsùlùmí kan tó já sí wípé wọ́n múra bí onísúnà wọ́n ní ọgbọ̀n fòkòtò wọn lè fòókè kódà àwọn ìyàwó wọn náà lè máa bójú ṣùgbọ́n bí ọ̀rọ̀ tawhid ibẹ̀ ni wọ́n ti ní problem lápẹẹrẹ ńgbà tẹ́nìkan bá ń rò wípé Gulam Ahmad òun lànà bí ìkan àbóhùn ni promised messiah kódà òun tọrọ bá nírùngbọ̀n kí irùngbọ̀n rẹ̀ ó máa kalẹ̀ kí sókòtò rẹ̀ ó fún òkòtò di níkà kódà kí ìyàwó rẹ̀ wọn ló ní kọ́ọ̀bù two hundred ọwọ́ ibi tó ti ní pírọ́blẹ́mù yẹn o lè má jẹ́ kó jèrè wọn jù ọ lọ. ẹlòmíì lè rò pé ah, mo fẹ́ sin lọ ìní rí sánmà ọwọ́ akó sínú yàrá kó tó pọ̀ ó lóun fẹ́ ṣe kálúà pé wọ́n máa rántí ọlọ́run nìkan wọ́n máa tìláwà wọ́n máa ṣàṣàlátù wọ́n máa ṣe láìláìláwà láyé ṣáàdùn jàmáà wà lálẹ́jùmọ́à kò ní kírun jàmáà kò ní kí jímọ̀ atọ́wá lọ wo àkídá rẹ̀ níbi tó ti lóun ṣe kálọ́ àyẹn ó wá gbé fọ́tò ṣéwù kan síwájú ó gbàgbé ṣéwù yẹn ló lè jẹ́ kóun ọ wà sọ́là kóun ọdẹ ni gíga àbí kóun ọdẹ ni ọlọ́run tó bá fẹ́ tọrọ nǹkan yóò ní ọlọ́run wọlá ṣéwù tí mo gbé wájú yìí ò ṣàánú mi kódà kó ń tàn kọ́mọ́ rìsánmọ̀ fọ́gọ́rùn mẹ́ẹ̀ẹ́dógún ọdún pẹ̀lú kó ti ní problem níbi ọ̀rọ̀ tawhid gbogbo òjọsìn rẹ̀ ò ní wúlò fún lọ́dọ̀ ọlọ́run ìyẹn làwọn àáfàá sì máa ń sọ wípé àtàwọ̀hídù àwọ̀wálà lọ́ọ̀kánú yàrá mọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú Islam òun lọ́rọ̀ tawhid ìnígbàgbọ́ òdodo ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo ìmọ̀ ẹsẹ̀ ọlọ́run lóhun nìkan ṣoṣo sẹ́rí tí n bá ti ní topic lórí irú tàwíìdì báyìí inú mi máa ń dùn púpọ̀ torí pé nínú pírọ́blẹ́mù tá a nílẹ̀ Yorùbá tọ́pọ̀lọpọ̀ àwọn àfáàwé sọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ lọ́rọ̀ tàwíìdì tàwíìdì jẹ́ pírọ́blẹ́mù wa gan jẹ́mọ́ àwa nánú duat wà lásìnà kudọ́ọ̀tì tiwa ní ká pe àwọn èèyàn síbi ìtọ́lọ́run àwọn èèṣà dájọ́ àwa ò ní dájọ́ pé nìkan yọ wọná àbẹ́nìkan ó ti di kèfèrí àwa ò ní ṣe bẹ́ẹ̀ ìmọ̀ tiwa ò gbé ṣùgbọ́n nínú wọn bá ń ta àríkà ní ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nínú tó yé wa tí wọ́n bá lo ìtọ́ wà nínú Quran àti sunna láti fi evaluate ta ni mùsùlùmí gidi jẹ́mọ́ ẹ má wà surprised ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń kírun mọ́sálásí ó lè má jẹ́ mùsùlùmí gidi ó lè jẹ́ pé tẹ̀sùbá rẹ̀ five hundred ní o ẹ má ṣe mistake o ó lè jẹ́ pé awọ ẹkùn ni ló fi ń kírun o kò tó lo awọ màálù àbáwọ àgbò ó lè jẹ́ pé jàlábíà rẹ̀ kọjá pé Saudi náà ti lọ mọ́ wa o tó funfun pẹ̀ kùránì rẹ̀ ó lè má jẹ́ pé Nàìjíríà wọn ti píríǹtì ẹ̀ ṣùgbọ́n níbi tawhid ìmọ̀ ọlọ́run lọ́kan ìmọ̀ ẹsẹ̀ lọ́run nìkan ṣoṣo láì sí nǹkan míì pẹ̀lú ọlọ́run ẹ má jẹ́ ntàyín jẹ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí a ní pírọ́blẹ́mù rẹ̀ tí mùsùlùmí bá fi á lè ní pírọ́blẹ́mù bíi tawhid má wulẹ̀ sọ̀rọ̀ kèfèrí wàlàkọ́dé dàrá náà lè jà á nàmà lè ń sọ àlejò sórí wàmọ́ akfaru nas wàláwù harọ́stà bíi mọ̀mìnì kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè jẹ́ ni ọlọ́run má ṣe mistake kódà bó ṣe wù kó o sojú kòkòrò tó èèyàn díẹ̀ ní ọ̀jẹ̀ ni ọlọ́run ṣùgbọ́n náà jáwọ́ wà nú àwọn ẹni ọlọ́run yẹn mò ń sọ tí mò ń sọ yìí láti jẹ́ preamble sí tọ́píìkì ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tá a jọ ń kírun nínú mọ́sálásí àwọn náà wọ́n ń sọ OPC mùsùlùmí tá a jọ ń kírun nínú kí mo pè dẹ̀ mọ́ òun náà tó jẹ́ OPC ẹgbẹ́ yàmẹ̀yà tọ́já sí pé wọ́n ti sá ní gbẹ́rẹ́ lọ́rùn wọ́n yà àwọn nǹkan kan sí lójú wọ́n ti fún láwọn àṣejẹ kan àtàwọn nǹkan tí yóò mọ̀ wá sọ pé ah èmi náà ṣe kí ni o mo ti dọkùnrin báyìí èmi náà ti dọkùnrin jẹ́mọ́ kí ló sọ dọkùnrin ṣíríkù ìdàkejì kí ni o dídù tawhid ìdàkejì tawhid táwa fẹ́ fi sọ̀rọ̀ ń bí lónìí ńlọ́sọdà alágbára odidi ìmáàmù mọ́sálásí odidi ìmáàmù jímọ̀ ó sì ń ṣe kútúbà jima, lẹ́ni tó ń ṣe àwọn èèyàn lójú kòkòrò pé ẹ lọ join OPC ẹ gbára yín kalẹ̀ lọ́wọ́ àwọn haúsá ẹ gbára yín kalẹ̀ lọ́wọ́ àwọn arẹwà ẹ jẹ́ OPC ìmáàmù ń lo mímbàrì láti pèpè lọ sínú kíni o ṣíríkù jẹ́mọ́ ẹ̀ má jẹ́ kéèyàn tó surprise yín nínú ìlú wa lónìí nínú ibi títà òyìnbí ti ní problem mo fẹ́ ká gbọ́ pé àǹbù yìí dáadáa ká tó wá máa mú àwọn kókó táwọn afá àṣọ wa ibi tó ti ní problem ńlẹ̀ yìí ò bá gangan ọ̀dọ̀ àwọn tá a lè máa kà kún àáfà tá bá sọ pé àáfà ńlẹ̀ Yorùbá ẹ ti mọ̀ tún máa àáfà àáfà ńlẹ̀ tó yásí pé tọ́wọ́ bá sẹ̀ táyà rẹ ọmọ já pé mo gbé èmi ta a ah, ta lọ́sẹ̀ wọ́n àáfà àwọn èèyàn ṣe ànábì sọ̀rọ̀ láàrin àṣàrà kèfèrí lásán kọ́ ṣe ànábì sáyà rẹ̀ já pé sáyà ti bọ́ gbogbo àwọn ètò fẹ́ lẹ òkúta mánàbí ni ètò fún aṣọ mánàbí lọ́rùn mélòó lèèyàn fẹ́ kàánú àwọn àṣeṣí tó o bá ti ọmọ àwọn àbátọ̀já sí wípé tọ́wọ́ sọ pé o ò ní dijọ́ méje gbogbo ayé rẹ̀ ẹ̀lọ́ máa bẹ àfa o o ti dáràn o lè má dijọ́ méje o ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a lè máa kà kún àfa àbò ní mímọ̀ láwùjọ wa quote and unquote ọ̀rọ̀ kàwé ìdárò wọn lójú mùsùlùmí níṣòro ọlọ́ọ̀bá àáfà àáfà sì gbé ṣíríkù lé lọ́wọ́ wàhálà yìí tí mò ń sọ yé mi púpọ̀ kí n tí mò ń sọ lè yé mọ́ jẹ́ ń lo ara tèmi as a case study ọlọ́ọ̀bá fọ̀nà kí àwọn òbí mi àti gbòkú mùsùlùmí bàbá tèmi ti kú bàbá tèmi nífẹ̀ẹ́ àwọn àáfà púpọ̀ ọlọ́run ló ní káwọ́ tètè lọ lé kéwú tọ́wá jẹ́ pé léèké àwọn àfẹ́ ẹni ọlọ́run la lọ tí wọ́n kọ́ wa ní tawhid ńlá fi gba àwọn òbí tiwa kó lọ́wọ́ ṣíríkù àwọn àfáàlẹ́ yorùbá ṣọ́gùn tó lé lọ́dún mẹ́wàá ni tí mo sọ aláìsí fún yìí ibi tí àbá tèmi nífẹ̀ẹ́ àwọn àfáàdé kò sí ìnáwó kan tí wọ́n fẹ́ sínú ilé wọ́n pẹ̀lú fáwọn àfáà wọ́n sì àwọn owó àpò fún wọn wọ́n sì dùn wọ́n nínú kò síbi tí wọ́n ti rí kẹ́rọ àfa wọ́n pàdé àfa àwọn mọ́tò wọ́n fún ní nǹkan bá wọn pàdé dáríwá lójú ọ̀nà wọ́n mọ gbogbo àfa lọ́mọ yẹn pẹ̀lú wọn pé wọ́n máa ṣe dáadáa sáwọn. nínú àwọn àfa àtàwọn asọmọ àwọn kan gbé odidi ṣíríkù ṣíríkù akíbarú gidi wọ́n sì gbèrè wọn lọ́wọ́ ọlọ́run wa lo àwa tá a jọ wọn àwa àgbà kó lọ́wọ́ wọn falila alhamd kódà ìjọ ọdún mẹ́wàá bá ti ní kú ìjọ jimoh tá a sì rádìsì lókun wọ́n sì kú lẹ́ni tó kírun kú tó sẹ́lọ́run kú kódà gbára wọn ò sí yàtọ̀ rọ̀mọ́dọ́ ọdún tí wọ́n kú wọ́n tó bà àwọn àfa àkọ́bá wọn kó àwọn ṣíríkù rọlé iwájú ilé ẹ̀yìn ilé ọ̀tọ̀ ni tí wọ́n fi sábẹ́ pílò ọ̀tọ̀ ni tí wọ́n kọ́ bọ́ọ̀dù àfa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ dáwà tá a ṣe lára àwọn òbí tiwa níjọ́ tí mo já gbogbo ẹ̀ bọ́kẹ́ẹ̀tì kankan àdó kinní kan tí wọ́n ti rọ nǹkan sínú èyí tí oríṣiríṣi nǹkan tí ò sí wọn sọ èyí tí wọ́n fi nu kọ́mọ́dù kọ́mọ́dù a kọ́mọ́dù b kọ́mọ́dù c èyí tí wọ́n ti bá bẹ́ẹ̀ pílò èyí tí wọ́n wà oríṣiríṣi ṣírùkù ti inú ilé tẹ̀kùlé èmi tí mo já gbogbo ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlàyé tó ti yé wa pé gbogbo kinní ò lè sọ yín wàmọ́ yẹ̀sí dúkà ńlá wàhánà kò sí nǹkan fẹ́ kó bá yín ju orí ibú òfò wàhálà lọ wọ́n wá gbà pé tó ẹ̀ lè lọ já gbogbo ẹ̀ báyìí ẹnìkan ah àfa àmọ́ tíra rẹ̀ kó ṣe èmi kì í ṣèmi ní nǹkan ó ṣe bíbí láì tààlà a sì já gbogbo ẹ̀ ayébí tí tíṣà scarab kò sí ní tí ó ṣẹlẹ̀ wà láì ajá odidi bọ́ agbẹ́lẹ̀ a sì rí mọ́lẹ̀ nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ ìkànnì àwọn àfáà yẹn ń lérí kí èmi mo gbàjẹ́ lẹ́nu àwọn gbogbo táwọn máa rí jẹ èmi ti ní bídíà ni mo ti ní pé ṣíríkù ni bá a ṣe yẹsẹ̀ wọn kúrò ní fámìlì wa nù. ayílẹ̀ nínú àwọn àfáà yẹn lónìí tí mò sọ̀rọ̀ yìí ọ̀kan nínú ọmọ àfáà yẹn náà ní ìsìn onísùnà dáadáa ni kódà tó ti kéwu tó ti fẹ́ àkúrà ní ìṣòro ìtajà báyìí gbogbo àwọn nǹkan yẹn wá rè ṣírìkù wá ń parẹ́ súnà wá ń wọnú ilé tàwíìdì wá ń wọnú ilé ṣùgbọ́n tọ́lọ̀ ọ̀bá ṣàánú kírú àwọn òbí tiwa ó nírú àwọn ọmọ tọ́lọ̀ ọmọ nípa tàwíìdì ó súnmọ́ ká kú lẹ́lẹ́bọ ọ̀tọ̀lẹ̀ tí wọ́n jẹ ní wújẹ́wújẹ́ sí ọ̀tọ̀lẹ̀ tí wọ́n dà ní ṣọ́ọ̀bù ọ̀tọ̀lẹ̀ tí wọ́n dà sínú ọ̀para àwọn àfáàsà àyàn dẹ́lẹ́bọ náà lù tí wọ́n àwa rí i pé tó kọ́lọ́ wọn sá láwàá àbí kéèyàn píkì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáì wọn ò fẹ́ kán gbàgbọ́ yé tawhid kí ló fà á tí mo mú ọ̀rọ̀ yìí láti bẹ̀ yẹn torí tí n bá bẹ̀rẹ̀ ti níbi àwọn kókó kókó kọ̀ọ̀kan àwa rí i pé ń tọ́fà pọ̀ alákọ̀ọ́kọ́ nínú ń tọ́fà ni wípé àwọn àáfàá àtàn mẹ́sìn wọ nàìjíríà bá áfíríkà ọlọ́run san wọn lẹ́sàn-án rẹ̀ ẹ má ṣe mistake ọ̀pọ̀lọpọ̀ wọn àṣà ìràlọ́pọ̀ ọ̀nà wọn Akida àṣàríyù ìlọ̀pọ̀lọpọ̀ wọn ni kìí ṣe akida àwọn àfáàlì súnà jàmáà ọ̀fà tọ́já sí wípé bí àwọn àfáà yẹn ṣe ń kọ́yàn táwọn tí wọ́n kọ́ náà ń kọ́yàn tí wọ́n ń kọ́yàn lápẹ̀rẹ́nsì nínú tàtà wọn sọ fún àwa ní ọ̀dọ̀ tí wọ́n bì ní pé àwọn Ìlọrin làáfáà wa University of Ìlọrin lèmi ti parí ọdún mẹ́rin mo gbé ńlọrin o ò lè fọwọ́ bo dúdú fún mi pa àlọrin àáfáà alákìdá wọn ní lọrin tọ́jẹ́ pàkídà sunna tí èbáyọ̀ tó páwọn ọmọ kankan lọ kẹ́kọ̀ọ́ outside táwọn náà wá ń dé tí wọ́n wá ń ṣàlàyé ìlànà sunna júlù ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tọ́jẹ́ pé kéwu tí ayé ìjọ yẹn náà ké ọ̀rọ̀ àkídà dàrú mọ́ wọn lójú wọn ò mọ kí ni àkídà alùsùnà nípa àsìmọ́wò lọ́ ìwà sífáàtì ọ̀rọ̀ òlù yíyà ọ̀rọ̀ rùbùbíyà ó dàrú ọ̀rọ̀ tàwákùlù ó dàrú ọ̀rọ̀ àlùwàláwàlùbárà ó dàrú torí pé gbogbo àwọn tíra táwọn àáfàá fi ṣàlàyé àwọn nǹkan ìwé èèkà ìyẹn ló fà tó já sí pé nílẹ̀ Yorùbá nínú pírọ́blẹ́mù tí a ṣẹlẹ̀ pírọ́blẹ́mù nọ́mbà tù ni pé àwọn tíra tó ṣàlàyé àkìdá gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ òní ní sọ ọ̀pọ̀ àwọn àfáà ní ṣàlàyé ẹ̀sìn fáwọn yẹn díẹ̀ sọ fún mélòó mo pọlọ́ṣà ti yín bí ní ìsìn jẹ́ káwọn àfáà àwọn oní dírámà ó ti mọ àwọn àfáà àwọn olórin ìní bìkì ń dakọ àfáà àwọn oní tíátà ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wọn tọ́wọ́ wá ṣe wá sí ní rẹ̀ èèyàn tí ó wà bíi lè tó twenty thousand lọ́dọ̀ ẹ̀yìn tẹ̀wọ́n ní seventy five ẹ̀sẹ̀ gé two hundred àwọn làwọn ayé mà sáàfà àwọn làwọn èèyàn ń gbọ́rọ̀ wọn ṣírùkù náà sì sọ fáwọn èèyàn sáàfà dèdèrè tí máa ń tọ àfà àtẹ̀kọ́ yẹn òun tiẹ̀ ní tí máa dọ̀rẹ́ ni pé tẹ́ bá rí lójú ọ̀fẹ́ di oníṣúná yóò wí láwà ní oní ọgbà bàbá ńlá èèyàn búùsì ní tọ́lá débi ìsọkúsọ tó ní pẹ́ni tí ọ̀bá jẹ èèyàn kò lè ṣe kíni o kò lè jẹ èèyàn lẹ́tọ̀ rẹ̀ pọ̀ YouTube virus àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé èèyàn ọ̀gbọ̀ tí ọmọ sọ pọ̀ pé àh ah, ṣé mùsùlùmí ló sì ṣe lé ẹni tí ó bá jẹ èèyàn kò lè ṣe kí ni o sálàbí àsálàm sọ jẹ èèyàn tó fi dé èèyàn ojú èèyàn làbúbákìrì jẹ ni àbí imú èèyàn àbí ẹ̀dọ̀ èèyàn àbí wọn ọ̀rọ̀ ajé èèyàn láyé irú àfáà tá à ń sọ igan rè kò tó ikun mú ikọ̀ kò tó ìtọ̀ àbúbákìrì Imam Ahmad ibn Hanbali sọ́jẹ́ èèyàn tó fi jẹ́yàn Imam Ahmad ibn Hanbali bàtà lásán ni bàtà bàtà téèyàn wọn lọ sálángá ní máa fi nine táǹjẹ̀nù bá ń bẹ lára ẹ̀ táǹjẹ̀nù ó sì jáde ṣùgbọ́n àwọn àǹjẹ̀nù táwọn Imam Ahmad fi bàtà lé ńlọrẹ́ tiwọn àwọn ò lé láǹjẹ̀nù bóde torí àwọn gangan àǹjẹ̀nù ọ̀fọ̀ wọn létí ni wèrè sí ọ ni ṣé wọ́n tá a jọ máa jẹ ìwọ́tọ́ ẹ pé níjẹta ló gbé ẹbọ fún mi lórí ìta lọ́wọ́ ní kí n jáde àbọ̀ fẹ́ sòfò dáná ni àǹjẹ̀nù ọ̀sán wọn létí àwọn tí màmá mọ́dún sọ pé bàtà tí ó fi nẹ́ńtà dọ̀rọ̀ rẹ pé ọ̀yá jáde tó ní pé à ah, káwọ́mọ́dún bá kú àwọn sẹ́kùn islam ibùdó tẹ́mi yà bàtà àwọn fi náà jẹun tá jẹun ó bóde pé kódà tó bá ní gbogbo àwọn àjẹrẹ ká kú òun òlu ẹ̀ á kú o torí pé òun náà ti ju ọlọ́run àtànàbí torí pé wọ́n tẹ̀lé tọ́lọ́ àtànàbí sọ̀rọ̀ láàrọ̀ ọ̀sẹ̀. àwọn tíra tó sàlàyé àkàdá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ àwọn àkìdá ló fi jẹ́ pé ti ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀dọ́ i do tell people ẹlòmíì bí lè gbóhùn lè mọ àkìdá tó kọ́kẹ́ máa ka gbogbo átíkù íńtánẹ́ẹ̀tì ó rò pa kìdá kọ́ kẹ̀ka tá a bá òkè níjọ́ kan mò ń sọ̀rọ̀ wahdatul wujud fáwọn sùdẹ́ǹtì mi sórí wahdatul wujud tá a bá tún fi pantheism kí ni wọ́n òun lè gbọ́ yàfi kọ́ ọ̀kan táwọn àáfàá sọ pa wahdatul wujud kí lọ́bàtí jẹ́ àkìdátul hulul táwọn afa àbábá wọn concept kan wọn akida táwọn yẹn professeur professor tawhidi bẹ́ẹ̀ ṣe jẹ́ professor nínú medicine professor nínú accountancy professor nínú àwọn courses ilé ayé tẹ̀ ń ṣe làwọn èèyàn jẹ́ professor nínú ọ̀rọ̀ tawhidi nìkan mọ̀nkátìrà kan ní mọ́mọ́ màlìkì ní jẹ́gẹ̀dẹ̀ nìbàdàn mọ́kífù ibnu tẹ́míyà mínàlẹ̀ àṣàyíra àwọn àfa àti lọ two volumes àfa yẹn sì over eight hundred volumes eight eight hundred references láti kọ tíra ẹyọ kan tíra àkídà fa àwọn èèyàn ń jẹ́ prọfẹ̀tọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ àkídà nìkan ìwọ̀n wa rò pọ́ọ́kẹ́ ara bíráùsì péjì méjì kan ẹgbẹ́ according to ṣẹ́yọ̀ kínní kan according to àlàlámà kínní kan òrùkọ́ ìwọ náà ti á sọ̀rọ̀ ẹ̀ di àfa àkídà ìwọ lọ́wọ́ àmọ́ sọ tọ́jà àkídà àti tí ọ̀jà àkídà pẹ̀lú shallow knowledge rẹ no yàkúdù khalafun and salafin èèyàn máa ń gbà kiri àlọ́tọ́dọ̀ àwọn tó ṣáájú nínú àwọn táwọn náà gbà tí wọ́n gbà tí wọ́n gbà tí wọ́n gbà tí wọ́n gbà tí èdọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn ìlera ànábì kọ̀rọ̀nù fáwọn akára ànábì kódà ìlera àwọn sàábé ṣùgbọ́n ara àwọn àfáà tí kẹ́kọ̀ọ́ tí wọ́n tó kẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ àkídà yé wọn fíìdì tiwọn ni jẹ́ sọ fún ọ ní ìsìn afẹ́ pín ogún gbogbo àfáà kò lè pín ogún fíìdì àwọn kan ní ká pẹ́gun kí wọ́n wá máa la gidi pé ẹ̀sẹ̀ alóbi ó mú ten naira ọkùnrin ọ̀wà mú twenty sẹ́ẹ̀rí pàǹtí rẹ̀ ní ọmọ ọdún kan tí wọ́n ń ṣẹ̀bí tí ò tí ì ní bùkátà àǹtí ẹ̀ tó ti pé sixty dèdè ní fẹ́ mọ fọpọlọ dájọ́ sẹ̀ríà kọ̀mọ́ pé fíìdì àwọn kan lòun fẹ́ tojú bọ̀ tó lè gbóhùn lọ táwọn kan wẹ̀ tí wọ́n wẹ̀ gidi bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tàwíìdì ọ̀rọ̀ tàwíìdì ẹ máa wò ìsìn nígbà táwa fi ń lọ ilé kéwọ́ tá a bá ṣe wà nímọ̀ kùránì tí wọ́n bá ní ẹ̀kọ́ ra tíà àwọn tíra wò nílẹ̀ ẹ̀kọ́ ra ẹ̀rà fàwọn kì í sáàkìtà ẹ̀rà tàlímù tàlímù tẹ́ẹ̀bà ka tíà fi kíw náà ẹ̀rà akádọ̀rì yìí àbí àwọn tíra báńbáwọn sọ wá lórí tíà tán lè bọ́ fi kún tó rò pé tíra àkídà dùrúsùlà wàlíyà dùrúsùlà wàlíyà àkídà àṣàríyà ló wà ń bẹ̀ àkídà kí ló wà ń bẹ̀ o àṣàríyà ṣé tí mo sọ yé ibẹ̀ ló ti máa rí gbogbo àwọn àlùmùtàkálìmù àlùkélé kankankan àwọn ọ̀rọ̀ yìí méjì àwọn àṣà ìdìbẹ̀ ló ti máa rí o ò lè rí òrìjínà àkídà ń bẹ̀ nígbà bá tó parí eléyìí tó wà tó rẹkọmẹ́ndì àwọn tí a fọ lọ gbogbo tí àti wọ́n rẹkọmẹ́ndì ẹ rí ọmọ tó lu ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún lè kí n kò ní katira àkídà kan yanjú ó ti katira orin ó ti katira anákàlì ó ti katira ajálàbí ó ti katira sàrújí gbogbo àwọn tí àtẹ̀yẹ lè fi ṣe fọ́ wa lẹ̀ ọmọ béèyàn ṣe lè dá wákà lóde wọ́n ti kọ́ béèyàn ṣe lè gbowó lọ́wọ́ olówó wọ́n ti kọ́ ṣùgbọ́n ẹni ọwọ́ ṣàlàyé simple tawhid kò yé ìyẹn tó dẹ́gbà tọ́lọ́ ní tawhid ọ̀yọ́ wa àwọn nǹkan táwọn àáfàá kan ti ṣáájú wá ti ọ̀dà láàyè àbá wá láwọn nǹkan yìí ọ̀dà táwọn náà bá wá fi làákà ìkùn wọn ó rí wa sí kíni aláṣejù nígbà tá a rí nínú àwọn ọmọ ìyá tí wọ́n fẹ́ ṣe gbẹ́rẹ́ fún pé ìyọ̀nú ayé ni gbẹ́rẹ́ kílẹ̀ pé ìyọnú ayé wọ́n ti bá àfa àkíní náà sin àwòrán náà àfa àkíní ni òun náà mọ̀ ṣe bá àfa lò àfa ní níbi ká máa pa láǹgbà kí tó ti yé àfa ká máa pa láǹgbà ká máa fi jó ògùn ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tàwọn yìí dìkè sáfa nínú ìmọ̀lọ́ lọ́kàn ẹ̀yọ́ kò náà wà fa ṣùgbọ́n ká pa láǹgbà ká dá wákà àfa ni nínú ká kọrin àfa ni kódà simple ìdájọ́ fíkì kò yẹ lómi torí pé ní tí kálukú bá lo àsìkò ẹ̀ fún ni lèèyàn ọmọ náà àwa rí i pé a lè wà lìjẹ́ náà àfi pẹ̀lú tàwíìdì tọ́lá láàfíà anábì wa mọ́ sọ̀sọ́lá ó ní mọ́ mọ́ta wàhùwà yẹ́dẹ̀rù mìndúnilá ìnídá dákàlà náà ẹni tó bí ilé kú lẹ́ni tó tó ń sin nǹkan míì lẹ́ni tó ń pe nǹkan míì tó ń wárí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ànábìsà ń gé yọ̀ wọ̀ náà kódà kọ́ máa kó kírun kú gan ọwọ́ pé ó tún ń sin nǹkan mí kọ́rọ̀ lẹ́yìn ọlọ́run yóò wọ̀ náà wà máa ń kánà áhírù kàlámì ìlà ìlàhà ìlàlá dàkọ́là àlìjánà ẹ ń bá jẹ́ pé gbólóhùn tó wí kẹ́yìn òun ni gbólóhùn tawhid tí í ṣe pé lá torí tawhid ọkọjá láìláìláà o gbogbo tá a sọ lónìí àní kí lọ́wọ́ jẹ́mọ́ o lá ìlàhà ìlàlá nígbà bá débẹ̀ ẹni tó gbà pé kò sẹ́ni lá ma'buda bi haqqin ìlàlá kò sẹ́ni tó yẹ ká máa sìn jọ lọ́run lọ ọlọ́run nìkan ló ká máa sìn òun ká máa wárí fún òun ló ká ní gbangba ilé ní kọ̀kọ̀ ní nǹkan kan máa ṣe ń kọ̀rọ̀ wípé anabi ọlọ́run ni ọba bá tẹ̀lé súnà rẹ̀ irú ẹni yẹn yóò wà yóò ṣe kí ni o yóò wà ó túmọ̀ sí pé mímọ́ mú nǹkan míì pẹ̀lú ọlọ́run mímọ́ sin nǹkan míì pẹ̀lú ọlọ́run mímọ́ sin nǹkan míì lẹ́yìn ọlọ́run òun ni ṣíríkù ẹ̀ńbí eléṣẹ́ ànábì ni yọ wọ̀ náà àdìsí méjèèjì yẹn ti clear rẹ̀ pé tàwíìdì ni sàtífíkẹ́ẹ̀tì àlìjánná nígbà tí ṣíríkù jẹ́ kí ni o láísẹ́ǹsì tí ó jẹ́ èèyàn wọ̀ náà kọ́lọ̀kọ́lá wa. jama ẹja bẹ̀rẹ̀ báyìí tawhid kí ni túmọ̀ rẹ̀ gangan àwọn àfáà ní tá a bá sọ̀rọ̀ tawhid láti fi kẹ́límà wáhádà ni wáhádà yìí wáhídù tàwíìdà asẹ́túmọ̀ ẹ̀ ní ìfúrọ́dù lọ́ọ̀yì tààlà bílẹ̀ ìbáàdà kéèyàn ó sọ ọlọ́run láṣọ ọ̀kan ṣoṣo sẹ́yìn tó ń pè nǹkan ọ̀kan ṣoṣo kò tó lè jẹ́ èjì ṣoṣo kò lè di ẹ̀ta ṣoṣo kò lè di ẹ̀rin ṣoṣo oneness of Allah monotheism gbígbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kúlì húwà lọ́hù ahad kágbà pé ọlọ́run ò pé méjì ìlà ṣe ń sọ pé gbogbo ẹni tó bá lọ́lọ́run mẹ́ta ni ìsọkúsọ ni tíwọ náà bá tó gbà pé ọlọ́run ìkan bàbá ọlọ́run kan tọmọ ìkan tẹ̀mí mímọ́ èyí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ẹni tí yóò jẹ́ mùsùlùmí yóò gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kèwá ṣe pé yóò gbà lásán alinfirọ́ọ̀dì ṣíṣe ọlọ́run láṣọ nínú ìjọsìn kọjá pé tó bá fẹ́ kírun ọlọ́run nìkan ló kírun fún ó fẹ́ gbọ́ wáàsí irú ètò à ń ṣe nírọ̀lẹ́ yìí ní ìrìn só ti yé ní ìsìn ó gbọ́ wáàsí nítorí tọlọ́run nìkan ó fẹ́ tìlàwà kùránì ó tìlàwà nítorí tọlọ́run nìkan ó fẹ́ ṣe sọ́dákọ̀ kìí ṣe pé wọ́n sọ pé sàárà ya sí ọ ibi títà òyìnbí ti gbó fáwọn àfàlẹ́ yorùbá nìyẹn àfà ọmọ ní sàárà ya sí yẹn ọ gbọ́dọ̀ lọ kí ẹn téèyàn kú fún tàbí sáré tí ọba lọ kí ẹn téèyàn kú ọ gbà ládàá kírọ̀ kan tẹ bá dọgbé nu jàǹdà ẹ̀ sáré ó tún gba kírà míì wọ́n ní òkè kí sì ní kírà òkè bí òkè ewúdù wọ́n ní kọ́mọ́ gbà ládàá òkè dùgbò sàárà aládàá yà sí ọ ọmọ iná lọ́ọ́ jẹ́ o nítorí jẹ́ ọ̀rùn náà ọ gbọ́dọ̀ ṣe o ìtumọ̀ ẹ̀nìyẹn sàárè ya sí mùsùlùmí àwọn ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá náà bẹ̀rẹ̀ sàárà ya sí yẹn kò ilẹ̀ yorùbá ní kankan ti ń ṣe islam wọ́n ń ṣe islam ní àwùsá wọ́n ń ṣe ilẹ̀ yíbò wọ́n ń ṣe ghana wọ́n ń ṣe saudi wọ́n ń ṣe lamẹ́ríkà wọ́n ń ṣe britain sẹ́yìn bọ́ pé sàrà àyàsá awúsá rí sàrà àyàsá awúsá àbí ẹ̀yin lẹ́mọ̀ islam ti dùn láyé ṣé sàrà àmọ́ yasí yíbò sọ yasí wọn ní saudi arabia ẹ̀sìn àmọ́ ní sàrà yasí yàn kì í sàrà ẹ̀sìn wa àṣé ìfìrọ́dùn lọ́ọ̀yì tààlà bìlẹ̀ ìbáadà ká gbà pé gbogbo ń tọ́jú ọmọ ìjọsìn ọlọ́ọ̀ni karamá ṣe é a gbọ́dọ̀ ṣe fún nǹkan mi lẹ́yìn ọ̀lọ́ ìyẹn ni ó sọ dé wọ̀ kọ́ ọ lọ fẹ́ sí náà kọ́ wá gbé fọ́tò ṣéwù kan síwájú pé ṣéwù ní ọ̀la ọ̀ ìyẹn ni ó sọ dé wọ̀ kọ́ wá máa fẹ́ ṣàdúà kọ́ wá máa rò pé ṣéwù kan ló lè gbàdúà rẹ àbí kíka ló lè gbàdúà rẹ àbí Ṣàngó ló lè gbàdúà rẹ àbọ́yá ló lè gbàdúà rẹ ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tàwíìdì ìní òjò ọgbọ́ yé pé ìjọsẹ kọjá ìrun ààwẹ̀ tàwákùlù ìgbáralé èèyàn ọlọ́ọ̀nìkan la máa gbáralé kèé ṣe oúnjẹ lọ́ọ́ gbáralé kèé ṣe ọ̀fọ̀ lọ́ọ̀bàrálé kèé ṣe cortism pé wọn náà wà ní ẹgbẹ́ kóòtù bóyá ẹyẹ fatality ń tẹ bóyá aláàké ń tẹ o ti àrò pé wọ́n ti ṣe gbẹ́rẹ́ kan fún ọ wọ́n ti fún ọ láṣẹ̀jẹ̀ kan wọ́n ti bọ́ ọ̀yà kan síbi ìgbáyà o ti àrò pé ní tí wọ́n máa ń sọ ọ̀nà rárá ọ gbà pé gbogbo àwọn nǹkan yẹn náà ìjọsìn ni tọ́jẹ́ pọ́lọ́ nìkan la máa ń ṣe kí ni o la máa ń ṣe é fún jẹ́mọ̀ sọ clear àbí ò clear ọ̀dà àwọn àfáà ní tá a bá wá sọ̀rọ̀ tàwí àwọn ọkọ̀ wo náà tó máa ń pè ó tó láwọn ọkọ̀ ètò jẹ́ àmọ́ mú báyìí ní pé torá lómi olè ògá tàwọn ènìyàn sọ fún wa ń gbé òní àmọ́ tó kélé iná sí náà alákọ̀ọ́kọ́ mú ọkọ̀ tó máa pè ní àtàwọ̀hìn jẹ́mọ̀ kí mo pé o òun ní jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ọlọ́run lọ́kan ìnígbàgbọ́ òdodo nú ọlọ́run ìnígbàgbọ́ tó yanrantí òun la tó máa ń pè ní al-iman kí mo la tó máa ń pè o àfààní òní imani kò ní táwọn ìdìnnà sọ fún ọ só ti yé ìmọ̀ ọlọ́run lọ́kan rẹ ìbára lọ́lọ́run rẹ ìjẹ́ni ọlọ́run rẹ ó ṣe kíni o ó ní problem a tún máa pè ní iman odò ọkọ mélòó jẹ́ mọ́ odò ọkọ méjì wọn a tún máa pè ní àlàkídà wọn pè ní kíni o àfààyàn làkídà àkídà burúkú làkídà yẹn sá àṣetà orídìí rẹ ní problem nìyẹn òun náà ní jẹ́ àkídà ó di mélòó jẹ́ mọ́ ó di mẹ́ta wọn a máa pè ní ùsùlù dín kí náà máa ń pè ó ùsùlù dín ìpìlẹ̀ ẹ̀sìn torí pé tàwíìdù ẹ̀rì tẹ́ bá ń wọ Islam jàmọ́ ẹ̀ máa wọ̀ nǹkan o tá a bá ń sọ̀rọ̀ orí orí foundations àwọn five fundamental pillars of Islam kí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ al-iman kí ni jẹ́ al-iman at-tawhid lásì máa ń pè ní usulu di ìpìlẹ̀ ẹ̀sìn ni fundamental issue ni kìí sọ̀rọ̀ wípé ẹni tó bá wù mí mà ní tàwíìdì tó wù ń mm, ọ̀rọ̀ tó wù ọkọ ọ̀ranyàn ni torí pé ń ń gbé ìjẹ́ mùsùlùmí wa lé lórí islam wa òpó alákọ̀ọ́kọ́ tí ò ṣe é compromise ní ọ̀rọ̀ kí ni o usulu di ìpìlẹ̀ ẹ̀sìn wọn a tó máa pè ní alifikiru akbar alifikiru akbar òun ni àgbọ̀yé ẹ̀sìn tó ga jù tó tóbi jù kí ló fà á sọ̀rọ̀ àwọn fíkìrù asgar afẹ́ kírun akáwọ́mọ́yà akáwọ́ọ́lẹ̀ tọ́ọ̀bá káwọ́mọ́yà inú rẹ̀ lálàáfíà òkú mùsùlùmí tọ́ọ̀bá káwọ́ọ́lẹ̀ òkú ò mùsùlùmí ṣùgbọ́n àbí ìkáwọ́ ọlẹ́ ọmọ ṣe kí ni o ọmọ ń káwọ́ mọ́ yàrá sọ́lọ́ láàrọ̀ sálà ọ̀rọ̀ àwọn ìwọlọ́wọ́ àkọ́rọ́bù ìlà sọ̀wà wàhílà sọ̀nà wàhílà dẹ̀lì èwo ló súnmẹ́rì èwo ló fọkànbalẹ̀ jù ṣùgbọ́n tó bá rí mùsùlùmí kan ó kírun ọ̀káwọ́ mọ́ yà ìkan ọ̀káwọ́ ọlẹ̀ fíkì asgaru lẹ́yìn onídìkẹ́ sara yín ládàá lórí èyí onídìkẹ́ só ti yé tó bá káwọ́ ọlẹ̀ kò se ń tọ́wà arújà ṣùgbọ́n mùsùlùmí ni yóò sì gbaládàá àwọn ẹ̀ tó gbójú lẹ̀ ó fẹ́ kírun orókún lọ́kọ́ lọ́ọ̀lẹ̀ ọwọ́ lọ́kọ́ lọ́ọ̀lẹ̀ gbogbo eléyìí fíkì asgaru ni ó fẹ́ ṣe ìtìkáàfù ó ṣe mọ́sálásí jímọ̀ ó ṣe mọ́sálásí mẹ́ta ó ṣe gbogbo mọ́sálásí sórí gbogbo eléyìí kì í ṣe fíkì akbaru kò ní ìdíkẹ́ torí ẹ̀ máa kà fara ara yín báwọn ọ̀dọ́ kan ṣe ń ṣe sábẹ́ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n mọ̀ dífídì àmọ́ra wọn torí ọ̀rọ̀ mọ̀sáìlù kìláfíyà tásìkò bá gbà mí mọ́sálà kan bẹ́ẹ̀ tí masáìlú kìláfíà bá wà gan kí ni sáde àwọn afárò súná lórí ẹ̀ èyí kò àfẹ́ǹtì ọ̀rọ̀ tàwíìdì tá à ń sọ yìí masáìlú kìláfíà lórí ọ̀rọ̀ fòròíyà tọ́jẹ́ kí ni o ìtìhàdíyà tọ́jẹ́ pé àwọn àfáàǹsẹ́ gbìyànjú lórí ẹ̀ ni kìí ṣe pé nọ́ọ̀sùn sọ̀rọ̀ ẹ̀ kọ́ọ̀tẹ̀ kìí ṣe pẹ́ẹ́rì tó wà straight forward tó sì wà authentic wà tẹ́pẹ́ àwọn àfáà kẹ́hún kálukú ń dìdọ́ àákẹ́wé wo lè rí ẹ̀ súnmọ́ òdodo tọ́lá láàfíà jù kò nídìí kọ́ ọ̀kà fáré èèyàn àbí kọ́ sáré jù ní bídíà nítorí ẹ̀ ẹ̀ máa wà fún àyẹn ní sá àlọ́lọ́ ṣe ìtìká mọ́sálásí jímọ̀ wà lẹ́hùn bídíà ni o mọ́júlìyàn bídíà nítorí eléyàn so ti yé now ṣé wàá rí tàwọn ìdìtà ń sọ yìí ọkọjá ọ̀rọ̀ akáwọ́mọ́yà akáwọ́lẹ̀ téèyàn bẹ́lẹ̀ ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ yóò di kẹfìrí ni ọ̀rọ̀ tàwíìdì ni ó tọ́bẹ̀ ilé jọ́rọ̀ tàwíìdì téèyàn bẹ́ẹ̀ lé lọ ṣàìgbàgbọ́ sí ní tọ́yẹ ọkọjá fíkì asigaru fíkì akibaru ni yóò di kèfèrè yóò kú ònú pé bá kú ọ̀rọ̀ tiẹ̀ kọjá pé èyí ọkọ̀ wọn náà yọ wà náà rárá yóò ṣe gbére inú náà ni ọlọ́kú tawhid òun nìyẹn ó keje táwọn àfáà máa ń pè wọn tún máa pè ń ni àfáà wà là ájúrì wọn kọ odidi tíra ta ó rọ̀pọ̀rọ̀ ó ṣe sì ní rárá ọ̀rọ̀ àkídà kí ló yẹ ká máa pè ní sẹ̀ríyà torí pé tá a bá ń sọ̀rọ̀ òfin ìsìláàmù ìpìlẹ̀ òfin gan ni ká gbà pé ọlọ́run tó lòfin gangan mélòó ni o ọ̀kan ṣoṣo tó o bá ti gbà bẹ́ẹ̀ gbogbo sẹ̀ríyà lọ́mọ fọwọ́ yẹpẹrẹ mú ẹ lọ wọ àwọn títà òyìnbó bá ní pọ́blẹ̀mù ìfẹ́ gbọ́dọ̀ sẹ̀ríyà títà òyìnbó yẹn bá ti lè ní pọ́blẹ̀mù kò ní fẹ́ gbọ́dọ̀ sẹ̀ríà tọ́lájú tóun bá jalè wọ́n lè gbóhùn lọ́wọ́ tóun bá dẹ̀sìn náà wọ́n lè fóun lẹ́gbàá ọ́ndrẹ́dì kò ní fẹ́ gbọ́dọ̀ sẹ̀ríà tọ́lọ́n gangan ló fi pé olórí sẹ̀ríà gangan ní kéde o at-tawhid ọ̀dà ibo láti máa mú tàwíìdù wa a máa mú mínàlù Qur'an wà sunna mínàlù Qur'an wà sunna a máa mú tàwíìdì wa láti inú Kùránì Ọlọ́run àti sunna anábì wa sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn sàábé tí wọ́n bá nàbí lò gbà bí wọ́n ṣe gbọ́ yé àti bọ́sẹ̀ ṣàlàyé ẹ̀ wa kí ló fà ní wípé àwọn lọmọ kéwu ànábì wa sallallahu alaihi wasallam àwọn ni wọ́n gbọ́ ìsìláàmù yẹn ju gbogbo wa lọ ọlọ́run sì làwọn níbi ìfẹ́ ẹnu èmi a máa lò fẹ́ ẹnu ìwọ náà máa ń lò fẹ́ ẹnu ṣé aláwọ̀ yẹn máa ṣe mistake lọ́dọ̀ wa ń bì tí èbá ṣe bá rẹ́ rì nínú Quran pànàbí àṣàlà wà máa yẹn ti kù ánilẹ̀ hawa ànàbí òkè ló fẹ́ ẹnu sallallahu alaihi wasallam àwọn sàábé ànábì náà wàá fọ wọn mọ́ kò sẹ́ni tó fọ èmi mọ́ ọlọ́run fọ mi mọ́ ọlọ́run fọ wọn náà mọ́ èmi lè lò fẹ́ ẹnu ìwọ lè lò fẹ́ ẹnu ṣùgbọ́n àwọn sàábé yìí a ti rẹ́rìí wípé ọlọ́run làwọn pàápàá tí gbogbo wọn bá pẹnu pọ̀ lórí kíni o lórí mọ́sálà kan ibi tó bá ti á níyàpẹ̀ ẹnu náà gan bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn torí ọ̀rọ̀ àkídà tá a tún sọ yìí náà àwọn akẹ́tọ̀ọ́ kan tún lè wà ń bẹ̀ náà tóun náà tó ń ṣèpìlẹ̀ tó jẹ́ pé ó tún ti ya níwọ̀nba bàbá sọ́ọ́lù tèmi nù múrú ẹ̀wà irú ẹ̀ níbi pé sọ́lọ sí ànàbí àsálàm sórí ọlọ́run nígbà Isra wal Mi'raj àbí òrí ọlọ́run ṣe ìbọn àwọn sàbí pín sí méjì lórí ẹ̀ àwọn kan lọ́lọ́ àwọn kan ní òrọ̀lọ́ ètò ìrìn ẹni pé kò rí ọlọ́run nurun àrọ̀ ìmọ̀lẹ́ ànàbí àsálàm rí ṣé àwọn sàbí tó wá ní pé ànàbí àsálàm ó rí ọlọ́run ọba káfara wọn tẹ́ ẹ bá wọn mọ́sálà yẹn kì í ṣe mọ́sálà àkọ̀díyà àsìlíyà mọ́sálà àkọ̀díyà fàrẹ̀íyà ni ṣé ọlọ́run bí àbọ̀lọ́run sí ọlọ́run wà ọ̀pẹ́ tàbí ọ̀kan ṣoṣo lọ́lọ́run sáàrọ̀ lọ́run lálejò náà bá ní rí àárí sáàrọ̀ lọ́run lé ayé àlè rí gbogbo wọn gbà yàn ṣùgbọ́n sáànà bí ìrọ́ lọ́run nígbà tó lọ́ sọ̀rọ̀ wà ní ẹ̀rọ ó rí kò rí ìkọ̀ọ̀kan òun sì ló fẹ́ inú kálukú mẹ́rin tiẹ̀ wà ṣùgbẹ́rì kan tẹ̀sán wọn jù kan jẹ́wọ́n ṣe táà sọ yà bí òye ní ìsìn a gbọ́dọ̀ gbọ́ yé báyẹn pé ibi tá a ti máa mú kúránì kì í ṣe pé ah, nígbà tí wọ́n wá sùn wọ́n wá lálàá àlà tí wọ́n wá lá torí pé yẹn ń tẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn gùlátù sòfíyà wọn a máa mú ẹ̀sìn bí àlá ń tiwọn àwọn aláṣejù àtàwọn alákọ̀yọ nínú àwọn tí wọ́n ń pèrè àwọn lónìí sòfíyà ìmí lè mú ẹ̀sìn níbi àlá lẹ́yìn ìgbà tí mo ṣe hálò àfọ́tí days àlá tí mo lá ní báyìí àǹjẹ̀nú àmọ́ gbàlà wá fún yàn pàápàá tó bá fẹ́ sí yàn lọ́nà àì mú ẹ̀sìn níbi àlà nígbà mo wá sùn mo wá lálà pé kí n pa pẹ́pẹ́yẹ dúdú méje àti tọ́kì funfun méje tó ti yé wọ́n fẹ́ sọ ọ́ di mú ṣíríkù sọ́nà ló ní ọ̀pá ẹgbẹ́ yẹn fún méje kò ṣe mú méjì tàbí kó mú mẹ́rin ó ṣe mú méje méje ó ti máa wọ́n ti máa mú méje ó kó ti yí ọ sórí àlà àìmọ́rọ̀ àkìdá ń bẹ́ẹ̀ àwọn mímọ́ mú àkídà bí àwọn àrọ́wù fàlásífà ọ̀rọ̀ àwọn philosophers yà ní pé according to kìíní kan wọ́n kó ti Karl Marx fún andy wọ́n kó ti Aristotle Aristotle iṣẹ́ rẹ̀ ti wọjá ànámọ́ ọ̀rọ̀ àkídẹ́sì tiwa àìmú níbi ọ̀rọ̀ àwọn philosophers níbo la ti máa mú jẹ̀mọ́ o alukur'an wọ́n súnà kẹ́lẹ́ lọ́mọ gé ẹ̀yìn jẹ́ fọlápẹ̀rẹ̀ ní ìsìn nínú àwọn àkídà abú òun làkídà rádá tó lòjòjò Akida wádàtúlì wujud àwọn mùsùlùmí tí wọ́n ní àmọ̀ wọn ọmọ tí wọ́n ìtumọ̀ wádàtúlì wujud ni pé gbogbo ohun tí ń bẹ ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo yẹn náà sì lọ́lọ́run nínú ìtumọ̀ àkídà wa sẹ́dọ̀ pọ̀lọpọ̀ wa ah, ọlọ́run adúgbò lọ́dọ̀ rẹ̀ falilẹ̀ alhamd sórí káláwọn àfa àwọn ọba kọ́ wa ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa náà kọ́ ń lé kéwulé tá a wá tó yẹ pé ah, ah, wàláì àsákìdá abú ni kínní mọ̀ àkídà wadatul wujud ní tó fẹ́ kọ òun ni pé kọ gbà microphone yìí hùwà òun ni ọlọ́run filami hùwà òun ọlọ́run náà ni power bank yìí hùwà ọlọ́run ni wo látọ̀bù yìí ọlọ́run ni wo tíra ìhùwà wo fóònù ìhùwà gbogbo nǹkan hùwà hùwà tó o bá ti lè gbà báwọn o ti wà sọ́lá àlẹ́fù rẹ ti háì o ti háì nínú kíni o nínú gọ̀báwà wàlìjàhálà so ó ti tó o pé àìmọ̀kan rẹ àti bó ṣe jọ́mọ̀ bọ̀ sí ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n nínú wìláyà pé o ti dẹni ọlọ́run báwọn a ah, o ti á dé èèyàn ńlá irọ́ ni àwọn nǹkan kan ló ń ṣe tó fi gbà bẹ́ẹ̀ wà ní hàn alhan kọ́díwọ́ sọ́ọ̀tì a ah, ìwọ náà ti á débẹ̀ báyìí <laughs> ọwọ́ rẹ ti dẹ̀ ó ti di professor nínú kéde professor of ignorance so ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n professor pé ọjẹ́ ni ọlọ́run ni wọ́n máa wo irú húwà húwà húwà húwà yẹn wọ́n wà proof ẹ̀ fún ọ pé ah, n sọ́kọ̀ rẹ ti mo ní fìlà húwà níbo lọ́sẹ̀ fìlà òwú níbo lòun ti jáde iná ọlẹ̀ ta ló nílẹ̀ ọlọ́run ta ló rọ̀jò sílẹ̀ ọlọ́run níbo lòun ti jáde ilẹ̀ kí wàá ní fìlà ọlọ́run jẹ̀mọ́ philosophical thought àyè má kì í dàbà wọn. alọ́ a ní pé ọ̀kan oṣù lọ́lọ́ àbí mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ka àbí sọ bẹ́ẹ̀ mo sì ní qul huwa Allahu ahad ọlọ́run sọ bẹ́ẹ̀ àbí ò sọ bẹ́ẹ̀. law kana fi ìmọ̀ alẹ́ àtọ́n illa Allah la fasadata ní sọ́tò làǹbíà ọlọ́run ní kálọ́lọ́run bá lọ pé méjì ní sánmà àtìlẹ̀ ní sánmà àtìlẹ̀ ọba ti bàjẹ́ ìrọ̀lẹ́ la wà ní ìsìn kọ́lọ́ kóní bọ́yá padà sọ́sàn kíkó ní ara òru lèmi fẹ́ kíkó láàárọ̀ wà láàdé àbí òde ẹ̀yin tẹ́tí rò pé tó kẹ kí ṣáì kẹ ẹ sùn ẹ bá tó di pé kò sùn wọn nígbà bá ní ẹ padà sáàárọ̀ èèyàn kẹ̀ kú ni ọlọ́run fún rẹ̀ ló ní pé ẹyọ kan lòun àṣetọ́ bá fẹ́ mú àkìídà àmú nínú kùránì àti kíni o súnà kì í ṣe páàmù mú nínú ọpọlọ àbí àlá àbí lórí àwọn tí wọ́n rò pé àwọn jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́ pé kí ni òmùgọ̀ ni wọ́n tọrọpọlọ tí ọba sí kúránì wọ́n sọ pọ́jọ̀gbọ́n ni sọ pé from nonsense there is always sense wèrè gan lè sọ̀rọ̀ kárọ́gbọ́n ń bẹ̀ àwọn tẹ̀ kákọ̀jọ̀gbọ́n ń èso ọ̀jọ̀gbọ́n torí tẹ́ bá sọ̀rọ̀ ń bá rí àwọn èèyàn yìí òmùgọ̀ ni wọ́n torí kò sí ilẹ̀ àmú kúránì nínú ọpọlọ wọn tí wọ́n lè sọ tọ́ta kọlọ́n gan wọ́n lè ní <clears throat> àyè máa mú àkìdá nírú bẹ́ẹ̀ àwọn tó wá lọ bí wá dátúlù wùjúùdù ìlọ́fà àdúrà kan tó kọ́mọ̀ ilẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà máa ń ṣe ṣùgbọ́n wọn máa ń sílù rẹ̀ sọ̀rọ̀ àdúrà yẹn yahuwa yamanlahuwa ilahuwa yamanla ilaha ilahuwa ìlàkè sàdúà grammatically it is wrong akidatically it is wrong Ibu say àwọn tó bá ń na language ní oyin ṣé èèyàn máa ń lo pronoun láì kọ́ lo noun Allah máa rọ ọlọ́run gan tó gbọ́ lárúbáwá ọlọ́run tó sọkùnrà ọlọ́run gan lòun gan ni lárúbáwá òun gan lè dè òun wa ni ara rẹ̀ láìláà ìláwúwà ó sọ pé wúwà láìláà ọ̀rọ̀ ni yahuwa ta ni huwa yẹn ó lè jẹ́ kí ni o yahuwa ó lè jẹ́ kùrìsì yù mọ̀bá kárùn kùrìsì yù yá kùrìsì yù ó lè sọ pé yahuwa huwa ó lè jẹ́ nǹkan míì tó jẹ́ pé mo yá ó lè jẹ́ yá masjidu ọkọ̀dá kan tó ń pè ìwọ tó ọmọ ṣàdúrà yẹn ọlọ́run jẹ́ mi bá wọn ṣe láyé mi kìí ṣàdúrà ignorance ni ọ̀tako àkìídà sórí tí mo sọ ìmọ̀ sọ̀rọ̀ kan ṣáájú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa èmi máa ń pìtì wọn wọ́n kẹ̀ gba nǹkan yẹn àwọn náà kálàfù wọ́n gbà lọ́dọ̀ sálàfù wọn ṣùgbọ́n tán gbélé wọn lọ́wọ́ gùdẹ ni àwọn kọ̀ọ̀kan tọ́lọ́ bá ní káwọn ráyè ṣàlàyé fún ìmí ìmọ̀ ńlá gidi yóò sì táwọn ọmọ ìní ọmọ wa kọ́ wa lọ́rọ̀ tàwídì ìmí ó sì máa rò pé àtìbẹ̀ kan mà bẹ́yìn ṣòkòtò yóò tó lẹ́tẹ̀lẹ̀ ìmí ọ̀dà ságidi ìmí rò pé gbogbo nǹkan kú ni wọ́n jẹ́ bí àdọ́tí ẹni àmọ́ jẹ òkú ẹni ká mọ́ ṣe kinní kan ẹni àmọ́ ṣàdúrà January 1 ẹni àmọ́ káwọn èèyàn jọ fún kínní jọ káwọn sàṣàlátù sunday káwọn káwọn obìnrin jọ gbogbo nǹkan lẹ́yìn ìfẹ́ kan faramọ́ ti yín tẹ̀lé ìmí ò ti lo mọ́sálà kan tó ti gbọ́ tá a ṣe wá sí lórí microphone lórí ẹ̀ yóò wá jẹ́ màmá òkè òun ò tiẹ̀ ní gbà kankan tẹ́ ẹ bá sọ láyé tóun èkú tọ́lá ẹ fẹ́ dínà di òun tọ́lá pọ̀lọpọ̀ tí so nínú problem tani lónìí àwọn èèyàn sọ ẹ̀sìn lóúnjẹ wàláì tọ́ ọba dúró tọ́lọ́n tó o sì nímọ̀ ẹ̀sìn ọlọ́run lè sọ ìmọ̀ ẹ̀sìn mọ́sí mistake ẹ̀sìn èso oúnjẹ à ń sin náà ká lè rí ìyọnu rẹ̀ ni ṣùgbọ́n ìmọ̀ ẹ̀sìn tó o bá dúró ti ìmọ̀ ẹ̀sìn ọlọ́run lè sọ́dọ̀ oúnjẹ fún ọ tó jẹ ìmọ̀ ẹ̀sìn tó jẹ́ pé lónìí tí wọ́n ìran ọlọ́mọ́ka àti rí ọmọ ìyàtọ̀ pé mẹ́sìn tí wọ́n gbódì ilé fún ilé tó ọmọ gbére ìwọ lónìí pàmò kò gbowó ilé fún sáàmù kírun fáwa mọ́tò tó ọmọ gòrè ọlọ́mọ́ka ìwọ àtìyàwó rẹ sálárì tó ọmọ gbà ìmọ̀ ẹ̀sìn lè dóúnjẹ fún ṣùgbọ́n ẹ mọ̀ sọ ẹ̀sìn gangan dóúnjẹ ẹ̀sìn làwọn yẹn fẹ́ sọ dóúnjẹ wọ́n fẹ́ máa ta ẹ̀sìn fáwọn èèyàn tẹ́ bá tí wọ́n ṣàlàyé pé ẹ̀sìn tẹ́ ẹ fẹ́ tà yìí à sacred kìnní ọlọ́run ni ibi tí wàhálà ti mọ̀ ṣẹlẹ̀ nìyẹn nígbà wọn ni yáwùwà yámúláwùwà yìí láwù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà máa ń ṣe kò yé àwọn náà pọ̀tàkù àkídà even grammatically nínú náwù sọ́rùfù gan kẹ́ ẹ tó lè lo dọ̀míìrù ẹ̀ mọ́ kíni wà dọ̀míìrù kíní kan mọ̀sẹ́tìrì jàwátọ̀ yẹ̀rúdù ìlà kíní kan ibò nínú náà tá a bá ń ṣe rọ́ọ̀bù àmọ́ ibi tí dọ̀míìrù lọ kátàbà ìbrọ̀hímù àrísàlátà tàbí pé kátàbà àrísàlátà kátàbà àrísàlà á sọ pé kátàbà fílù mọ́dúnmọ́ yóò àfájà lákíní kan kankan wà kan wà ń táwa ni a ti mọ̀ pé kátàbà húwà táwa ni húwà ó lè jẹ́ Ibrahim ó lè jẹ́ Abdullahi ó lè jẹ́ Musa ó lè jẹ́ Bilal ìlà Yahuwa, yàmẹ́láwà ìlàrú yàmẹ́lá ó tó sàdíwákà ìlàrúwà yàrúwà yàmẹ́láwà wahdatul wujud ló bá dé àkídà àbú ni mùsùlùmí ọ̀yẹ́ kó ni. so kákọ́gbọ́ yẹ pé ibi tá a ti máa mú ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ ìmọ̀ tiwa ibo láti máa mú o inú kùránì àti sunna tákùbọ̀ yẹn náà yé lẹ́yìn ìgbà tá a bá ti wá gbọ́ yẹn yé jẹ́mọ́ ṣe é rí ọ̀rọ̀ tàwíìdì tá à ń sọ yìí ìmọ̀ ọlọ́run lọ́kan àwọn àáfàá ló kún sí mẹ́ta màá sáré sọ briefly ìwà abẹ́rẹ́ àkánú lèmọ́n náà nítorí wọn máwọn iṣu mi wà torí iṣu tí mo kọ́ bí ìpọ́n kí a máa mú díẹ̀ díẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run lọ́kan ọ̀nà mẹ́ta ló lè gbà wá alákọ̀ọ́kọ́ ni tawhidul uluhiyya ẹlẹ́kejì ni tawhidul rububiyya ẹlẹ́kẹta ni tawhidul asma wa sifat ṣé ẹni tásìkò bá báyìí máa sọ̀rọ̀ tawhidul akimiyya ọ̀rọ̀ àwọn táwọn ọ̀dọ́ fi ń da ayé rú lónìí tọ́pọ̀lọpọ̀ farabalẹ̀ gbọ́n táwọn àfáà ń sọ yé ṣé ẹni tawhidul uluhiyya láti bi ìlàhù la ilaha illallah ìtòhún sọ ọ̀kọjá ìbáadà òun ni tawhidul ìbáadà àṣekáṣe ọlọ́run lọ́kan ṣoṣo nínú ìjọsìn ìròyìn yíyànà ọfẹ́ kírun ọlọ́run nìkan ṣoṣo ọfẹ́ gbàwẹ̀ ọlọ́run nìkan ṣoṣo ọfẹ́ lọ ájì ọlọ́run nìkan ṣoṣo láì ṣe sí àrími láì tún mú Ṣàngó mọ́ láì mú Ọya mọ́ láì mú ṣéwù mọ́ láì mú ustaasu mọ́ tíyàwó mọ́kọ rẹ̀ mọ́ tọkọ òmù yàwó mọ́ tọkọ òmù bàbá mọ́tẹ́ ọlọ́run nìkan ló ṣe fún ìwọ tó o bá ní tàwọn ìdí òlù yíyà kò ní ìjà sí pé tó o wà nílé ó lò jáàbù torí dádì rẹ ni ọ tó o bá dé sùkúù ó yọ jáàbù àbí tó o bá wà ní sùkúù torí pé bọ́yọ̀ ń gbé mss ọ̀sẹ̀ bọ́yọ̀ ń àwọn sisters ó lò jáàbù tó o bá délé lẹ́kọ̀ọ́ ó rí pé ah <laughs> new year december twenty five ah ó máa ń rọ́ọ̀kì lẹ́kọ̀ọ́ gan àwọn èèyàn lẹ́kọ̀ọ́ máa ṣe gan so ìwọ náà bá dẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó o bá ti ní rùlù yíyà ọ gbà pé ibikíbi tó o bá wà ta lọ́mọ ọ̀sẹ̀ jẹ́mọ̀ Allah tàwídù lù yíyà òjò bá ń lọ torí àsìkò. tàwídù rùbùbíyà rọ́bù alhamdulillahi rabbil alamin ìtòhun kó sínú ní pẹ́wọ́ pé ọlọ́run ọba àlékè ọlá òun ni alkhaliku òun ni alimaliku òun ni alimọ̀dábírù òun ni alimọ̀tasọ́rìf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ gbà pọ̀ lọ́run ọba òun lọ́ba tó ní gbogbo nǹkan òun lọ́ba tó dá gbogbo ayé òun lọ́ba tó ń darí ayé òun nìkápá ni gbogbo ayé àtọ̀run ń bẹ lọ́wọ́ ẹ̀ sórí tá a bá ti lè gba eléyìí àáfà níjọ́ tó o fẹ́ jíwèé wò nínú examination hall tí rúbùbíyà rẹ bá dúró ọgbà pọ̀lọ́ ọba rí ọ níjọ́ tí o fẹ́ mú ọmọ ọlọ́mọ wọkọ̀ rẹ tó di ní ọwá lálẹ́ pé alẹ́ sátidé lọ́wọ́ o so ti yẹ alẹ́ ráyè ṣe sì náà máa wú ọ látà o rúbùbíyà sọ fún ọ pé ọlọ́run ṣe kí ni ó rí ọ fàyín làmùtẹ́kùn tààrọ̀ ọ̀hún fàyín náwó yàrá níjọ́ tẹ́nìkan bá ní kọ́ wá join cortism àwọn ọ̀rọ̀ ọlágbára ọmọ rántí rùbù bíyà ọlọ́run lálágbára ni ló ní agbára ayé àti sánmọ̀ ò ní lọ ọjọ́ ẹgbẹ́ ògbóni ò ní ìjọ ẹgbẹ́ kóòtù ò ní ìjọ ẹgbẹ́ ẹyẹ ò ní ìjọ ẹkẹ́ gáìtì tàwíìdì rùbù bíyà rẹ ni níjọ́ tó o bá rò pé o fẹ́ ṣe nǹkan kan ó ti rántí pé ah ìkápá ni gbogbo ayé àtọ̀run ọwọ́ ọlọ́run ló wà òun ni ó sì ṣèdájọ́ mi kò ní kí o lè máa ṣàbùrú ló ṣe jásí gbogbo àwọn tí ń darí ayé sẹ́ẹ̀rí tí wọ́n bá lọ gbọ́ tàwíìdì yẹn tí wọ́n sì ń lò tí è ṣe fake tàwíìdì tọ́jẹ́ tàwíìdì gidi tí ò sì ní fáàkù ń bẹ̀ tọ́jẹ́ pé torí tọ́lọ́ nìkan wàlẹ́ ayé ọ̀dà torí tàwíìdì làwọn rọrùn bùnà kàtọ́ọ̀bù ni tí òjì ó sùn tí wọ́n máa káàkiri pé kí ni o ebi ò gbọ́dọ̀ pa àwọn èèyàn náà lù ú òun làwọn Umaru ní sọ́jẹ́ pé ọfẹ́ odidi president fẹ́ lò kánú owó mùsùlùmí ọ̀sẹ̀sẹ̀ ń gbàyọ̀ǹda ẹ tàwọn tí wàá bá ṣe náwó Paris Club ẹ bí wọ́n ṣe náwó amsdale ẹ bá ṣe náwó òòlù tí wọ́n kálukú táyẹ̀ ríìchì ara wọn odidi ìkànnì àwọn sẹ́nẹ́tọ̀ wa ó sì ríìchì ju kéde lọ state tó ti wà lọ pẹ̀lú owó tí wọ́n ti kó. protest one million kò lè ṣe riot one thousand ò lè ṣe election one billion kò lè ṣe torí pé tàwíìdì ò sí ẹ jẹ́ sọ fún yín one million Buhari tó bá jẹ pírẹsidẹ́ǹtì ẹ mọ́ expect miracle Nàìjíríà ẹ tẹ́lẹ̀ àwọn yẹn let me tell you Buhari ṣé Buhari ni wọ́n wà lọ́yọ̀ state òun ni wọ́n wà lọ́sọ̀ state òun ni wọ́n wà ní Imo òun ni wọ́n wà Kano òun ni wọ́n wà Kaduna corruption Nàìjíríà kọjá àti Buhari lè handle Buhari kọ́ dẹ́ jẹ́ minister of finance òun kí wọ́n jẹ́ minister of kínní kan náà ó dé sọ kankan fún ọ èmi máa ń kọ̀wé ọ̀fọ̀ lèmi National Library nìbàdàn mo lọ gba ISBN tí kan náà àwọn òwe mi torí piracy àti sanwó tó yẹ kásá sí TSA account ìjọba wọ́n tó wá lásán two five ní ilé owó administration what are you administering I did not paying from the money I have even remitted to the government account Buhari náà ni ọ wá sí National Library ṣé o sọ pé ẹ má gba two five lọ́wọ́ àfáwọn lẹ́yìn owó tó wà káàntì ìjọba Buhari lè wà National Library ẹ̀ dá mi lóhùn ni Buhari lè wà bẹ́ẹ̀ NYSC àwọn owó tó yẹ kánṣẹ́ fáwọn kọ́pà tí wọ́n dìlé owó mi dẹ́gbẹ́ láàrin oṣù kan ó ti àkúrú kiri o interest Buhari ní ọmọ bàbá ṣe lọ sí NYSC Akwa Ibom yóò lọ ti Imo yóò lọ ti Benin yóò lọ ti Kwara ẹ máa tara ayé jẹ àfi kọjá sí páwọn ẹni ọlọ́run kan pọ̀ kọjá páwọn ẹni ọlọ́run yẹn ni ọmọ adarí táwọn ẹni ọlọ́run bá ń darí tán ní mọ́nì làwọn èèyàn bíi húmọ́rù tọ́jẹ́ kó dìde khalifa ọjọ́ lọ́sì tásọ rẹ̀ ó tàn ya ó dìde khalifa aṣọ khalifa wá ń ya khalifa tí ò ní private jet débi pé yóò ní ọmọ jeep jẹ́mọ́ sọ́yé rùbùbíyà nìyẹn ìkẹta wà ní tàwídù làsímáyì wà sífàt ibẹ̀ yẹn làwọn fíràkù ti pọ̀ lọ èyí wọn ni pé ká nígbàgbọ́ òdodo sọ́lọ́ nínú àwọn orúkọ àtàwọn àròyìn rẹ̀ ṣe é rí bẹ̀ yẹn àwọn firak wọ́n wá pọ̀ lọ kí n kẹsọ́ kókó méjì àbí mẹ́ta fún wa ní táwọn àáfàá fẹ́ ká gbọ́yé ń bẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn orúkọ àti ìròyìn tọ́lọ́run bá fi rinlẹ̀ fúnra rẹ̀ ọ̀ràn yẹn ni ká gbàgbọ́ tọ́lọ́run bá lóun ń jó kọ̀ọ̀kan ká gbà pọ́ lọ́run bá ń jẹ́ àwọn orúkọ tó bá sì dáa ló kọ ọlọ́run àìfowókọ búròyìn ọlọ́run àìdẹ́ẹ̀fìròyìn búròyìn ọlọ́run ilé ìjà sí gbogbo àwọn oríkì irọ́ àwọn okọ̀rọ̀ tí yorùbá máa ń fọ́lọ́ àwa tá a jẹ́ mùsùlùmí ká máa sọ̀rọ̀ àwa. alábàádáná alábàádáná bàbá àti sọ̀rọ̀ ìkẹ́lẹ́ alábàádáná bàbá mi alábàádáná alábàádájá àná kó bàbá àti sọ̀rọ̀ ìyá rẹ̀ pé àbẹ́yìn àbẹ́ àkọlọ́rọ̀ alábàádáná. má fi okọ̀ burúkú àwọn ìròyìn burúkú sọ́ti wálé láìlà asmaul husna fàdéhùn òbíà. So àwọn orúkọ tó dáa tó dáa tó dáa tó dáa ló kọ ọlọ́run ìròyìn tó dáa tó dáa ló kọ ọlọ́run làwọn ìròyìn ọlọ́run so awárí má ṣe mistake ọlọ́run lè láwọn orúkọ kan tí wọ́n máa rò wípé ó láburú díẹ̀ ná wàṣárù láìsà ilẹ̀ nínú àkídà àwọn afárùsùn náà ni wípé àìfà burú ti sọ̀dọ̀ ọlọ́run yàrás àmọ̀ pé àti dáadáa àtàbúrú ló ti máa wá o mìíràn lọ ìtààlà ṣùgbọ́n nínú àkídà ni pé wàṣárù láìsà ilẹ̀ àì máa fa burú ti sọ̀dọ̀ ọlọ́run

a máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé a sáré fa búùtù ọ̀dọ̀ ọlọ́run só ti yé ọlọ́run ní pa yín báyìí o ọlọ́run ní ṣe kí ni o ìjọba ta ni máa pa àyàn ọlọ́run ní jẹ́ ẹkú báyìí ló wù yìí ọlọ́run ní pa yín báyìí o ó ti ṣe ìdánfà sáré làlá ọlọ́run ní jẹ́ lásídẹ́ǹtì o só ti yé ọlọ́run ti máa ah, èèyàn kú ní ìsìn ah, ọlọ́run tó ti pa yìí ah, ọlọ́run tó ti pa ọlọ́run ti pa ó tún ti kú ó ti kú whereas ta ló pàjẹ́mọ́ Allah òǹsẹ́sà tẹ̀sọ̀dọ̀ ọlọ́run á ah, ọlọ́run ti jólè mí iná ọlọ́run ti jólè mí iná ilé mi ti jóná táburú bá ṣẹlẹ̀ o ò ní í ṣe ìdánfà rẹ̀ lọ́tọ̀ torí bá wá ṣẹlẹ̀ àwọn àfáà lo súrátùlì jínù àwọn àlìjànú gángan wọ́n tún ní ádàbù pẹ̀lú ọlọ́run ọba asharun urida bimanfil arubi amu arọ ọ̀dà am àrọ́ọ̀dà bíi ìmùrọ̀ búhú rọ̀ṣàdà afọ́wọ́ ibùdó kẹfìrì tẹ̀síìrì wọn wọn láwọn àǹjànà wọn tún ní adábù pẹ̀lú ọlọ́run wọn gbọ́ àkìdá yìí pé èyí máa fa burú tí wọ́n ní àṣàrún rídà dìmọ́fìlì rb a bọ̀yá burú ẹgbẹ́ wa ní passive voice àwọn bọ̀yá burú náà gbà lérò pẹ̀lú àwọn tí ń bẹ lórílẹ̀ ńgbà wá débi dáadáa àwọn àrọ́ dàbí ìmúrọ̀ bùrú rọ̀ṣàdà àbọ̀ ọlọ́wọ́n bá wọ́n gbèrò ìmọ̀nà dáadáa rò wọ́n àkírí alùsùn náà nìyẹn àmọ́ sọ́ra bí káfíńtà máa sọ aburú ti sọ̀dọ̀ ọlọ́run yàrá àgbàkọ́dọ̀ ọlọ́run aburú ti wá ṣùgbọ́n òní sàfihàn sọ̀dọ̀ ọlọ́run dàrẹ́ ó gbé wá ní passive voice ni pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ gbèsè pé ọlọ́run ti jẹ́ káburú báyìí ṣẹlẹ̀ ọlọ́run ti èyí ṣe báwọn. sọ́yà bí èyí ní ìsìn now arókọ ọlọ́run ni ọba tí máa fara kàyàn ìnira kàyàn òun náà sì lọ́ba tí máa ṣàǹfààní fún yàn àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n táburú bá wà sí ọ ò ní sáré fìtọ́dọ̀ ọlọ́run ó lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba ara tá a gbọ́dọ̀ gbọ́yé nìyẹn ṣe ẹ̀ wá rí bi sífàtù lọ́ọ̀ì ìròyìn ọlọ́run àwọn èèyàn ní pọ́blẹ́mù níbẹ̀ àwọn ìròyìn kan bẹ tọ́lọ̀ ń lòun ní àwọn àfáàlùsùn náà ní pé àgbà bẹ́ẹ̀ ọlọ́run lòun lọ́wọ́ yẹ́dù lọ́ọ̀ì fọwọ́kọ̀ àìdí in ọlọ́run ní ọwọ́ àfà ara tá a gbàgbọ́ nìyẹn o lọ́wọ́ sọ́wọ́ ọlọ́run á dàbí ọwọ́ tiwa rárá ewúrẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ àgùntàn lọ́wọ́ màálù lọ́wọ́ sọ́wọ́ wọn fẹ́ sọ́wọ́ ọlọ́run lè kanna sóníka sónílà sọ́là tẹ̀lẹ́wọ́ sóyè lè sìn ìbéèrè ògbògbò nìyẹn wàásù àlù á ní òbídà àlìyémọ́nù bí ìwádìí ó nígbàgbọ́ sí pé kọ́lọ́ ṣe nìyẹn kàmá yẹ̀lé kú bìjàlá àlì bó ṣe tọ́sọ́lọ́ ọgbà bẹ́ẹ̀ kọ́lọ́ lọ́wọ́ ó bẹ́ẹ̀ náà rí ìdájọ́ ìdàkẹ́ àmọ̀ alimi mazid afa nígbà tó bá ń káwọn èèyàn náà iná ọmọ wa expand iná ọmọ expand nígbà wá ní pé kọ̀ wá sí ìyàn kankan mọ́ iná ọ̀tọ̀ wa máa ní wọ ọlọ́run alimi mazid ọlọ́run lẹ́mí àti yíjọ́ náà ah afa ìjọ náà ó lè ọlọ́mọdé àwọ náà nígbà tí ọmọ wa sí ìyàn mọ́ torí pé takadu tàmọ́ yazu nínú ọ̀gọ́ yìí kúlàmà olùkìyà fi àfọwọ́dùn sàálà òmùkọ́sánátó alamu yá ti kọ̀ọ̀nà bẹ́ẹ̀ inú òbínú gan nígbà tó lọ bá rí pé ọmọ ah, sí èèyàn mọ̀ tí náà jẹ inú òtọ̀ máa bínú náà ni ọlọ́run wà gbé gìgísẹ̀ rẹ̀ sínú ọmọ foolish question ọwọ́ ṣé ògbé gìgísẹ̀ ọlọ́run that is foolish question èyí máa béèrè question foolish wa pé ṣé ní ògbé gìgísẹ̀ ọlọ́run àdìfì yẹn sọ pé iná ọmọ ní pé hasib mana cut cut cut hasib hasib ó ti tó ní o ó ti tó ní o nínú òsè wa dákẹ́ mo béèrè pé ṣé ògbé gìgísẹ̀ ọlọ́run ó gbé gìgísẹ̀ rẹ̀ náà nínú òsè wa sẹ́ni ọlọ́run ní gìgísẹ̀ àdìsí kí ni ilẹ̀ bẹ́ẹ̀ fún wa. ọlọ́run lójú má bèrè pé sọ́lẹ̀ yìí jú só dúdú só pupa ọlọ́run ní ojú àwọn tọ́lọ́run bá fi rinlẹ̀ fúnra rẹ̀ á fi rinlẹ̀ fún ara tí ó sọ wá dẹni tó ní tàwáyé ìmánì tó dáa nìyẹn ntọ́lọ́run bá lòun ò ní ká má fi rinlẹ̀ fún ọlọ́run lọ́mọ lámúyẹ̀ dídí wà lámúyú láti kò lọ́mọ kò lóbì kò lábúrò kò lẹ́gbọ̀n àṣọ ni gbogbo tá a máa torí ẹ̀ lẹ́gbọ̀n àbúrò ọmọ ọlọ́run ní ọlọ́run nídìí ràn lọ́wọ́ kò nídìí kẹ́ ẹ fún lóúnjẹ kò nídìí kẹ́ ẹ bá ṣe súnmọ́ ọmọ kò nídìí kẹ́ ẹ ránṣọ fún òun ní darí gbogbo ayé alágbára lórí gbogbo nǹkan ni. so ìyẹn la gbọ́dọ̀ gbọ́yé tàwé ìdì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ibẹ̀ làwọn àfa àtọmọ aláìsìn tó yẹ ká gbọ́yé téèyàn bá dẹ̀ ti gbọ́yé ẹni ọlọ́run ni ọ̀yà tí èlò bọ́lọ̀ ọlọ́dẹ agbọ́yé. àwọn kankan wá ṣẹlẹ̀ recently recently wọn náà ti dìmí ìdílé ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ o àwọn èèyàn fẹ́ mú tàwé ìdù àkìníyà wá pé tàwé ìdù kan náà tó ń jẹ́ tàwé ìdù àkìníyà pé ńlọ́sọ̀rọ̀ ká ṣe jihad àwọn àfáàlù sunna àwọn àtakò jihad jihad ọmọ lọ ìlà kìyàmì sáà ni tí èdìjọ́ gbẹ̀dà kìyàmà jàmọ́ sọ́yà àbí òye tàwíìdù àkìníyà káṣe jihadi ìjọsìn ni jàmọ́ tí mo pè é ó ti kó sínú tàwíìdù nìyíya jàmọ́ sẹ́gbọ́n ni ìwọ tó ṣe jihadi ẹ ti rántí ẹni tó ṣe jihadi tánàbí ni ọmọ náà ni torí pé wọ́n jalè nínú ọrọ̀ ogun ó kú lójú ọ̀nà ogun yóò sì wọ́n níwájú ọlọ́run torí kí ni o algulul ó jí nǹkan ogun tó o bá ṣe jihad tó o bá lẹ́kọ̀ọ́ jihad o tó lè wọ́n náà torí ìjọsìn jihad ìtọ́wájọ́ mọ́jọsìn ó lẹ́kọ̀ọ́ sórí tí èèyàn ti ṣèjọsìn àṣírí máa ń tètè tú ẹnìkan láìpẹ́ à ń sọ̀rọ̀ mọ́lúdì mo ní sórí èmi ọ̀rọ̀ mọ́lúdì èsì téyìn ó tún máa fà á kò rújú pé mọ́lúdì èsì ara ìsìlámù ìwà nǹkan jẹ àwọn àáfàá ilẹ̀ Yorùbá àtàwọn àlùtàn ṣe lágbàáyé ni bí àwọn tí wọ́n lọ Senegal àwọn tí wọ́n lọ kaula lọ sí mọ́lùdì ìtúnu àwẹ̀ ó ní ẹ̀kọ́ ó sì ní adab àti ahkam iléyá ó ní adab ó ní ahkam ìrun jímọ̀ ó ní ahkam ó ní adab gbogbo tí ó bá ti ní ahkam àti adab kì í ṣẹ̀sìn mo ní kí ni adab mọ́lùdì kí ni ahkam ẹ̀ ìdájọ́ iléyá ṣe súnà ni ṣé wá ó dìbò àwọn akẹ́ ẹran iléyá súnà tó mọ àkàdà nígbà tó ní súnà tó wà jíbà kí ni ìdájọ́ jímọ̀ wájib fúta ni àwọn àfáà sọ ta ló lè lọ wọ́n sọ sórí àjò lè kí sóbìnrin lè kí sọmọdé lè kí irú asọ́wọ́ làwọ̀ lọ súrà wo lákàndé ọjímọ̀ tó bá jẹ́ léyà ẹran wo lọ́wọ́ léyà àwa bèrè pé kí ni ìdájọ́ ní ìlú ṣé ọ̀rọ̀ yẹn ni ṣé súnà ni ṣé mustapha kọ̀ọ̀bá ní ìdájọ́ ó dá kí ni àwọn àdáàbò àsìkò wo láṣe irú ẹran wo lápa tàṣàlátù wo láfi bẹ̀rẹ̀ èwo láṣe láàrin èwo láṣe ń parí ìjọ wo la máa ṣe bó wo la ṣe máa ṣe nítorí bá ti jọ mẹ́sìn tí ọba ti ní àkàmú wá àdáàbò ló dàbí èyí ẹ̀sẹ̀sìn tọ́lẹ́sìn wa ẹ̀sẹ̀sìn ọpọlọ ẹ̀sìn tó ti wà ní tíra táwọn àfáà ti kọ́lẹ̀ láti inú Kùránì àti súnà ni sọ̀kẹ́ nìkan fọpọlọ wa ṣeré náà tàwídù àkìníyà tó o bá ní pé tàwídù kìí síbẹ̀ ní pé àkìníyà sórí mẹ́ta tá a kọ́ sọ náà kì í sànà bí ìlòkun ìṣẹ́ ọlọ́run sábà tàwídì pín sí mẹ́ta àwọn àáfàá ṣe istin bá tu rẹ̀ mílẹ̀ lùkọ́ á ọ̀dà tó bá sọ pé tàwídù àkìníyà àníbọ̀ ọjà kí ló kó sínú kí láti yà á dùn kò sí nǹkan kan ṣùgbọ́n má wàá lò láti máa kà fara àwọn èèyàn tàbí kọ́ wá lọ bọ́ọ̀dì àdìyẹ kí wọn náà wá di bí àwọn Boko Haram àtàwọn ọmọ ìyá wọn tẹ́ẹ̀mọ̀ wá dayé rú èmi èsì tàwídìí tọ́lọ́run tàwídìí ti Islam gbọ́dọ̀ wà organized yóò ní olórí yóò sì ní àníyàn tá à ń torí ẹ̀ jà yóò sì ní tá a fẹ́ achieve àìpọ̀ mẹ́kẹ́ àìmọ́ destroy church àìmọ́ wó igi gbogbo oríṣiríṣi àwọn kan yà ó ní ẹ̀kọ́ ẹni tí ọba ti á fẹ́ farabalẹ̀ fẹ́ kọ́ ọwọ́ á fẹ́ mú nǹkan tọ́tọ́ wá láti bá àfi lè gbé wọlé á wà ní farabalẹ̀ tàwídù àkìníyà tí kò sábẹ́ kíni o olùhíyà tọ́ba wá ní kòkò sábẹ́ rẹ̀ kọ́ dá wà ọ̀dà ẹnì kò ní bọ́ ọjà ṣé mẹ́rin ni mẹ́ta ni èyí ò káyọ̀ ọ̀dọ̀ náà ṣùgbọ́n kọ́ńtẹ́ǹtì ẹ̀ sámọ̀ ọ̀sẹ̀ lọ́hùn lóhùn nìkan ṣoṣo gbàpọ̀ lọ́hùn lọ́dún kàpá lórí gbogbo ayé sì fà àwọn orúkọ àti kínirin lẹ́wọ̀ ìròyìn ọlọ́run èyí ọba yẹn ọ̀dà ẹ jẹ́ ká tó bọ́ sínú àwọn nǹkan mìíràn àáfàá láwọn kankan wá ń bẹ tó yẹ ká gbọ́yé nínú tawhid ìyẹn ní wàá máa mú kéékèèké ní randolph nítorí pé ọjọ́ ti lọ alákọ̀ọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ kọ́kọ́ lọ gbọ́yé tá a bá ń sọ̀rọ̀ tàwí tọ́lá òun ni al-iman bi arkanil iman asita ká nígbàgbọ́ òdodo sí àwọn orígun imani mẹ́fẹ̀ẹ̀fà torí pé nígbà tí jibril wá kọ́ ànàbí asálà tó ní pé àtàkùn yọ̀ ànímúkún dìínà kùn nínú àdìsọ́yún muslim táfà ọmọ ìgbọ́n kàtọ́ bùbá wà àwọn orígun ìmọ̀ọ́nì mẹ́fà yẹn gẹ́gẹ́ ànábì àsálàm dáàkọ fún wa àgbọ̀ náà ń gbọ́ àtúmínà bìlà wàmàlà ìkàtìhì àgbà àwọn màláìkà gbọ́ wàkútùbì àwọn tírà ọlọ́run wàrúsùlì àwọn òdìsẹ́ ọlọ́run wàlíyàwómìlà àkè ọjọ́ ọ̀kan wàtúmínà bìlà kọ́dà àwọn àfọwọ́n ànábì àsálàm ó tó rìpíìtì wàtúmínà torí pé nínú táwọn èèyàn máa ń tètè fẹ́ ní pọ́blẹ́mù mẹ́lọ̀rọ̀ kádàrà ànábì tó wá ní kẹ́ẹ̀ gba kádàrà náà gbọ́ khairihi wa sharihi èyí tí ó tẹ́yìn lọ́rùn àti tí ó tẹ́yìn lọ́rùn ṣé ọ̀rọ̀ àríkọ̀ kan ló mẹ́fẹ́ fa odidi wá sí mi ìtàn ní lọ́tọ̀ ṣùgbọ́n kí n sáré sọ nǹkan kéékèèké ń bẹ̀ lábala ká gbọ́ ọlọ́run gbọ́ á nàbọ̀ sí kí ni o wàhádàníyàtúlà ọ̀kan oṣù lọ́lọ́run á nígbàgbọ́ sí wùdúdùlà ọlọ́run ọba ń bẹ àwọn atheist àwọn mọ̀lẹ́hìdùn àwọn náà ní òsọ̀ ọlọ́run gbogbo kan ń bẹ wọ́n wà fún lórúkọ oríṣiríṣi wọ́n lè ní nature ni wọ́n lè ní ọ̀kìnní kan wọ́n sá ti láwọn èbó ọ̀rọ̀ máa ń fún un philosophy ó kọ́ tẹ́ ẹ rí ẹ fún ọlọ́run bẹ jẹ́mọ́ ọlọ́run ṣe kí ni o ọ ń bẹ òun ló sì dá sánmọ̀ tí ń bẹ lókè mi ilẹ̀ tí mo dúró lórí ẹ̀ òun ló dá atẹ́gùn tí ìfẹ́ mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ òun ló dá èmi tí mò ń sọ̀rọ̀ yìí òun ló dá mi ọ̀rọ̀ tí ń jáde tèmi gan ọmọ bí ó ti ń jáde òun ló dá ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi etí tẹ̀ fi ń gbọ́ mi òun ló dá yín ẹ bá ní òsọ́lọ́hún èyí ò nídìí kẹ́ ẹ bá a jù nígbà tó bá kú kò sí ẹnìkan nínú àwọn tán ní òsọ́lọ́hún wàhálà ìtàn ní regret tó bá kú mo rà nù wọn o tọ́lá lómi lè kàwé débi kọ́ kàwé ya wèrè kọ́ wá ní pé kò tiẹ̀ sọ lọ́hùn mọ́ báyìí àbẹ́ lómi lè lóhùn tí a ṣàdúrà débi pé kò tiẹ̀ sọ lọ́hùn gan gbogbo títí ẹ̀ ń bẹ láyé gan ọkẹ́ ń bẹ ní ara o ọlọ́run jẹ́ ṣàìtọ́ òun ló wa ọlọ́run bẹ ọ̀kan dúró sí ni alágbára ni ńlọ́dásánmọ̀ ńlọ́dálẹ̀ ńlọ́dọ̀ọ̀rùn ńlọ́dọ̀ṣùpá ńlọ́dátẹ́gùn ńlọ́dọ̀ọ̀rù ńlọ́dọ̀mi ńlọ́dá gbogbo nǹkan tí ń bẹ wallahu khalaqakum wa ma ta'malun kábàpọ̀ ọlọ́run bá ń bẹ ń tiwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn màláíkà kábàpọ̀ wọn ń bẹ ẹrúsìn ọlọ́run ni wọ́n a gbọ́dọ̀ máa rò wọ́n sóbì ẹ̀ ń bá sọ pé bẹ́ẹ̀ làwọn màláìkà torí táàtì bẹ́ẹ̀ àwọn tí ó jí àlọ́dọ̀ ọlọ́run ni iná lẹ́dínà láàyú mìíràn nàbẹ̀lẹ̀ àkírọ̀ làyúsà mọ́nà màláìkàtà tẹ̀síníyàtà ní òǹfà ní sọ́rọ́tù nàjẹ́ èèyàn gbọ́dọ̀ máa pa àwọn màláìkà lóbìn àgbàpá àwọn màláìkà wọn èé jẹun wọn èé mọmi wọn èé fẹ́yàwó wọn èé bímọ ẹrúsìn ọlọ́run ni wọn láyà àsúnà lọ àmọ́rọ́ wàyẹ fún àlùnà máa yọ ọmọ rú ọlọ́run nìkan náà máa ń sìn wọ́n èyí apá àṣẹ ọlọ́run wọ́n sì máa ń tẹ̀lé ọlọ́run ọ̀dẹ̀ ń bẹ̀rẹ̀ wọn tẹ́kí wọ́n bẹ̀rẹ̀ aláṣẹ ọlọ́run lọ́wọ́ ọ̀ ń bẹ nínú ọ̀tá nàbí àsàntàn pé seventy thousand jojúmọ́ wọ́n máa ṣe tàwáàfù lé ọlọ́run àwọn tó bá ṣe tàwáàfù lónìí wọn àtún ní padà dé bẹ́ẹ̀ mọ̀ táyé ó fi parẹ́ mọ̀lẹ́kà pọ̀ jù wá lọ bá a ṣe jókòó ìmọ̀lẹ́kà wá pẹ̀lú wá ń bì ìkọ̀ọ̀kan wa anímọ̀lẹ́kà ti ń sọ wa ká gbà pa mọ̀lẹ́kà ń bẹ só ti yá àbẹ̀rẹ̀ àwọn tíra ọlọ́run ká nígbàgbọ́ sí wọn ṣùgbọ́n kúránì ti a gbogbo àwọn òfin wọn dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí àsìkò tí ó sì. nínú àwọn tá a gbọ́dọ̀ wà nínú ìgbàgbọ́ òdodo wa ká gbà ká nígbàgbọ́ sí kí ni o àdáàbùl kọ́búrì wà náà ìmọ̀ ká gbà pé yà ń bẹ́nu sàárè ìkẹ́sì ń bẹ́ńbẹ́. ṣe rí ara tí mọ́ ní àwọn ẹsẹ̀ pọ́blẹ́mù lónìí wọ́n gbà pé tá a bá kú ìṣẹ̀mí ayé kan tó ń bẹ àyà tó bàrẹ̀ sàkíyà ṣe é ráwọn èèyàn kan ó jìyà nínú sàárè àwọn kan ó sì rí kẹ ọlọ́ọ̀dẹ́ni àti ẹ̀wọ̀n àwọn tí ó rí kẹ bàbá sọ́lá lùfèmí nínú sẹ́rí àkídà wa sí àwọn bàbá sọ wọ́n láwọn tó wà nù sàárè tí wọ́n ń jìyà ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yá pé ibi tí yà ń wòde gbogbo ẹ̀dá ọlọ́run ni wọ́n máa gbọ́ àfàwọ̀ èèyàn àtàjẹun nìkan bàbá wa sọ ìdí bíi mẹ́fà tí ò ní já gbọ́ sẹ́rí tẹ̀ bá kọ̀rọ̀ àwọn àfa èèyàn àwọn ṣe làákàyè bàbá lára tí ò ní já gbọ́ òun ni wípé alákọ̀ọ́kọ́ kọ́mọ̀ máa jẹ́ nira fún wa tá a bá ń gbọ́ ìyà tó kún jẹnu sàárẹ̀ ẹlòmíì náà ò ní lè sọmọ orí ọ̀fẹ́ lòmíì kú ni tó ní yé ẹgbà mi yé yé yé kòmókò ipọ́ ìfapẹ́ yìí tẹ̀tẹ̀ ẹ̀ máa ń ṣèkúlé ní nílẹ̀ tí wàá ń bì ẹ̀ ní lè sùn kódà tó bá ṣe òkú mákàbára mi ìmọ̀ bí luis tó bẹ̀ẹ́ tí n bá lo bí ìbàdàn nẹ̀sẹ̀ tó bá ṣe òkú sí báyà bí irú ọjọ́ <clears throat> téèyàn bá ń gbé woro òdù ariwo òkú tó ti tọ́jú ọkọ̀ òní jẹ́ ọgbádùn. Ah, àfà ìyá gidi ni ìyà gidi tí wọ́n kọ fún lójú méjèèjì tọ́kọ́ má bàa jẹ́ nira fáwa tá à ń bẹ láyé ọlọ́run òjì àgbọ́ nínú àwọn àdín ni wípé òkú mi ìtẹ́ ti rò pé ní eré ni kẹrin wà disappointed ah, àwọn àdìmọ́ ní ìdíwọ́ mọ́sálásí àtúrò rẹ̀ jí àdán sàárè ọlọ́run fi bọ̀ àwọn òkú mi láṣìírí ẹlẹ́kẹta kọ́rọ̀ tó máa jẹ́ ìhànà fáwọn fámìlì rẹ̀ sẹ́ni ẹ̀ bàbá yín ni ọ̀rọ̀ ariwo bàbá yín yóò jẹ́ ìyẹpẹrẹ fáwọn fámìlì ẹ̀gbẹ́ ọ̀lẹ́ àbíbábí ìwà àfihàn jẹ́ ìyànà sàárè sẹ́ni pé ẹni pé ọmọ yín ní sìn lọ pariwo wèrè yẹn o sẹ́ni ọwọ́ sàárè ẹ̀kú ọ̀nbẹ yẹn ń sìn ó sì máa ń ṣe bí ìbàdàn kírun láyé àṣẹ èèyàn bú tiẹ̀ ni bàbá sọ àwọn ìdí bíi mẹ́fà báyẹn tọ́jẹ́ pé ni òjà gbọ́ ìyà tó kù jẹnu sàárè ká gbà pé yà ń bẹnu sàárè ìkẹ́ sí ń bẹ́ ń bẹ́ ìkẹ́ ẹ̀bẹ̀ fáwọn ẹni ọlọ́run ìyà abẹ fáwọn olùkọ́tọ̀ ọlọ́run bákan náà ká tó nígbàgbọ́ sí kíni o ọjọ́ ọ̀gbẹ́ni àlùkìyàmọ̀ pàápàá alibaf bọ́lọ̀ ń jíwa dìde àwọn tó sọ pé àìdá mi tiná wàkúnná tùrọ́bán wà ìdọ́mọ́n à iná làmàbẹ̀ ọ̀ṣun ìsọkúsọ ni zàámà lẹ́bí iná káfàrú aláyìnbẹ̀ àfù kúlbàlà wàrọ̀ bí làtúndé àfún náà àwọn àfáàní bọ́lọ̀ ń ṣe lo àwọn ọ̀rọ̀ tó nípa níbi ọ̀rọ̀ àlùbáfù ó nípa pọ̀ ọlọ́run ni ẹ máa bùnmí o àwọn ọlọ́run láwọn kèfèrí àti ẹ bá sọ pé kọ̀sájìǹde lẹ́yìn ikú kèfèrí ni torí kọ̀sájìǹde tá a bá ti kú àkẹ́jẹra àádẹ́jẹra sínú sàárè that is it that's not the end wàláì that is not the end so ti yé lẹ́yìn ìgbà tá a bá kú tí wọ́n ṣe wá tán wọ́n á tún jí wa dìde kódà gbogbo bí wọ́n ṣe jí wa dìde ilẹ̀ ẹbọ ni wọ́n jí wa dìde sí kí làwọn tí wọ́n ṣẹlẹ̀ bójú ó ṣe rọ̀ gbogbo ẹ̀ níbẹ̀ ìyẹn kọ́ ni tọ́pìkì tòní ẹ bá ní ọ̀sá jíǹde irọ́ ni àwọn kèfèrí ni ọlọ́wà ní kúlbàlà ìwọ ànábì sọ fún wọn pé tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ kọ́rọ̀ wọn jẹ wàárọ̀ bí mo fọlọ́run ọba mi ṣẹlẹ́rìí wà ànábì fọlọ́run búra fún wọn ọlọ́run ti kọ́ lo wárùn wárùn wárùn lè kọ́ sáàmù rọ́bí ó di kọ́ sáàmù mélòó méjì làtúbí àfúnà láàmú tàókìdì ó di mẹ́ta nùnú tàókìdì àfẹ́fílà ó di mẹ́rin wà rọ́bí làtúbí àfúnà ẹ má ṣe iyèméjì wà láì wọ́n gbé wọn dìde kágbà kí wọ́n gbé wọn dìde kí wọ́n á ṣe kágbà kí sẹ́ wa náà gbà ìwọ tó gbà pé wọ́n gbé ọ dìde wọn ò ní pè wọn kọ́ wọn lọ kírun ọgbà pé wọ́n ò gbé ọ dìde gbogbo àwọn ọmọ obìnrin tẹ́ ẹjọ́ máa ń ṣe dèdèrè lórí Facebook lórí WhatsApp ọ̀bẹ̀rù ọlọ́run lọ́pọ̀lọpọ̀ sí máa pàṣíwọ́ọ̀dù fọ́ọ̀mù bí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ ní pàṣíwọ́ọ̀dù text message ọ̀tọ̀ ní pàṣíwọ́ọ̀dù eh, eh, WhatsApp ọ̀tọ̀ ní Telegram ọ̀tọ̀ ní Instagram ọ̀tọ̀ ní ti Togo ọ̀tọ̀ ní Facebook ọ̀tọ̀ ní file manager ọ̀tọ̀ ní gallery torí pé nǹkan èṣù lọ́bẹ̀ lórí fóònù ẹ̀ ó dẹ̀ ṣe bí ẹni ọlọ́run lójú ayé jọba ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run látúbí wàhálà ìwọ̀n gbé ọ dìde gbogbo àwọn ọmọ tẹ́jọ́ sẹ́ẹ̀dì píṣọ̀ síra yín ìhòhò lórí íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn ọmọ tẹ́jọ́ síra dáradára ọ̀nkọ́ ọlọ́run bó gbé ọ dìde kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run ara títà òyìnbí fẹ́ ṣe rárá wa nìyẹn nínú òníjọ́ sábúrú mọ́ tó bá nǹkan fẹ́ níyàwó níyàwó yìí ò dá nínú ṣẹ̀rí àkọ́mọ́sẹ̀sì náà kọ́mọ́sẹ̀ dáadáa káàkiri ọ̀sọ̀ tí kí a máa ṣe bí ẹni ọlọ́run lójú ayé ẹni ibú ní kọ̀rọ̀ lọ tó o bá ti lè níta òyìnbí tó yanjú ọ gbà pé wọn ò jẹ òdìdé tó o bá gbà òní sábúrú <clears throat> nínú rẹ̀ anal qur'ana kàlámù Allahi ghairu makhluk wàá gbà pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣẹ̀dá ọlọ́run àwọn oníbídìí ànálẹ́dá ọlọ́run ni kùránì ni pé tí nǹkan bá ọmọ ń bó ọmọ worn out tó bá yá kò relevant obsolete ẹ old school ni relevant ni kẹ́nìkan ayé ànábì nìyẹn olóbìnrin máa jáàbù ayé tiwa nídìí ayé ànábì nìyẹn náà láwa ní kọkùnrin ọ̀daràn ọgbà sí ayé ìṣe nǹkan relevant hàn kùránì tọjọ́rọ̀ ọlọ́run yẹn tá yóò fi parẹ́ ní ọmọ relevant kágbà bẹ́ẹ̀ nínú rẹ̀ náà ni anali janata wà náírọ̀ màlúkọ̀tánì látẹ́fúnìyáni abàdá wàá tó gbà nínú tàwíìdì rẹ pé àlìjánà ń bẹ iná náà sì ń bẹ ọlọ́run ló ṣẹ̀dá méjèèjì méjèèjì ò sì ní tán láíláí àjẹmọ́sẹ̀ mọ application méjèèjì ẹ jẹ́ supplication rẹ̀ fún yín ibi àlùjá náà máa ti dúró ọlọ́run ìjà wọ̀ wọ̀ náà jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí iná kí wọ́n dúró bí àlùjá náà sórí iná ee àwọn tí wọ́n wọ iná àwọn olórí ibú èèyàn ni láyà fúláhà àwọn aṣọ ní ọ̀wọ́ bẹ̀ àwọn olórí ibú èèyàn ni àwọn tọ́lọ̀ ń ti bínú sí ni sórí ibi tíjà námọ̀ tọ́lágbára dé harara rẹ̀ ìtì ẹ̀ lásán gan ó ti tó ẹ bá ti rí òfò búrẹ́dì rí ìwọ tó ọ̀bà rí ó tó ọ̀bà wọn o lè fẹ́ ọlọ́run já wọnà ọbẹ̀ ọ̀dà kéèyàn náà àwọn yorùbá ò ní pé kéèyàn ò fi náà kọ́ra torí ọ̀rọ̀ àpáàdì ọlọ́run kọ́ ọ̀rọ̀ àpáàdì làwọn fẹ́ lọ ọlọ́run àlùjẹ náà làwọn wọ̀ ṣùgbọ́n wọn náà kọ́ tiẹ̀ fi wò pé ah, ọlọ́run bóun ní ìsinmi ṣiṣẹ́ ẹja àná náà jẹ́ ká tí ọmọ fún búrẹ́dì fún bíi twenty minutes kan wá táyẹ̀sẹ̀ kó náà búrẹ́dì ẹ̀ kan ní o kan wá bẹ́yàsẹ̀ bí márùn-ún sá kan wá yọ ọ́ bóde kọ́ ọ̀kẹ́jọ́ ọ̀rọ̀ àmọ́ pé iná ó fò búrẹ́dì òsì tó zero point zero point zero point zero point zero point one nínú jáàmù náà jama ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ẹni rọrùn fún wa púpọ̀ torí pé àní tàwíìdì tó yanjú sórí tàwíìdì kọjá pé sòkòtò mi fò òkè Wọlé Ṣóyínká nínú gbọ̀n náà ṣé tàwíìdì ni Wọlé Ṣóyínká fi nínú gbọ̀n ni irúgbọ́n tàwíìdì wọ́n yà sí irúgbọ́n Wọlé Ṣóyínká sòkòtò tàwíìdì àwọn gbọ́dọ̀ tàbí tírí kọta gáì àwọn ọmọ ní jẹ́ǹsì sọtiyé ìjáàbù ìjáàbù tawhid àwọn sí ìjáàbù catholic sister àbí ìjáàbù èwo lè tí máa kọrin tí máa ṣe bí eléegun báyìí lágbájá ìjáàbù tawhid yàtọ̀ sí ìjáàbù lágbájá jẹmọ sóyè àbí òye ìwọ gbọ́dọ̀ yàtọ̀ nínú ọ̀rọ̀ nínú ìwà nínú ìjọsìn nínú òṣèṣí sẹẹrí iná ọlọ́run làwa ń ìní mọ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn yẹ́wọ́n mọ̀ náà kúlù lìjà ánámà alíntàlá àti wàtẹ̀ kúlù alímínàzídì wọ́n kó àwọn èèyàn díbẹ̀ gidi ni. ṣé ẹ wá rí nínú ọ̀nà yẹn iná ṣájárọ́tà zakumi tọ́hámù làáfíìmì kalmuhuli yẹgili filibutun kagọ́lìyì làhámìm nínú ọ̀nà igi ẹlẹ́gùn tọ́já sí pé yọ́ọ̀bà gbogbo ẹnu jẹ́ yọ́ọ̀bà gbogbo ọ̀fun jẹ́ lọ́mọ náà máa jẹ́ omi tó burú omi tó gbóná ẹ̀yin tẹ́ bá jẹ́ sáyẹ́nsì rẹ̀ omi tilé ayé tó bá dé píìkì gbígbóná gan so ò lè mú ká tó wá sọ omi inú jáànámà omi tó ti gbóná dópin ìlọmọ náà máa mú kìí wá ṣe pé gbóná gan ni problem omi tó ń rùn omi rádaràda omi ìdọ̀tí lọmọ náà máa mú bẹ́ẹ̀ ni wọ́n máa kó ní bílálà kìí ṣe bílálà kòbókò irin irin irin irin ni wọ́n máa kó bọ̀ máa ná ọ̀wà ní kú nínú náà tí wọ́n bá ti á rí i pé ìyá ti jọ́ bàdánná jùlú dáńgáírà ní ẹ̀rú kòlàdà wọ́n mọ̀ wá pààrọ̀ skin wọ́n mọ̀ bọ́ renew àwọ̀ rẹ láwọn tó bá jọ mọ̀ ná kí wọ́n lè jìyà dáadáa. jàmọ́ tá a bá gbà pàlú ìjà náà ń bẹ ara tí ó jẹ́ kí máa ní ìwọ lálàáfíà ara títà orí ìdíwọ́ ṣe jẹ́ tá làáfíà nìyẹn káwa parí síbi àlìjánná ó tó káwọn pọ́ìntì ibẹ̀ àsìkò ti lọ. káwa tó gbà pé àlìjánná ń bẹ àlìjánná yìí ìyẹn làwọn ò ṣe máa ṣe tọlọ́run dáàrú nàìf ilé ìgbàdùn ni tọ́já sí pé àádá lọ́ọ̀hù lè ìbáàdì ilmọ̀ takin àwọn ẹrúsìn ọlọ́run tán bẹ̀rù ọlọ́run ni tán bá léèyàn bẹ̀rù ọlọ́run kí lè túmọ̀ rẹ̀ nǹkan méjì ni tani ah, àfa ìbẹ̀rù ọlọ́run sísítà yìí ìbẹ̀rù ọlọ́run jẹ́ sọ fún ìbẹ̀rù ọlọ́run ọkọjá arúgbó lásán irúgbó lè jẹ́ símptọ́ọ̀mù ẹ̀ ni ìbẹ̀rù ọlọ́run àwọn àáfà ìmáàmù Nawawi rahimahullah wọ́n ní nǹkan méjì náà nìjẹ́ bẹ́ẹ̀ nítorí gbogbo àwọn àáfà yìí sọ náà nìyẹn àṣẹ do's and don'ts Feel tọ́hát heart. Watch bulì mọ̀ náà yí ìtọ́lọ́run bá ní ká máa ṣe ká máa ṣe àṣetọ́ ọba dànù gbọ̀n sí nítorí ìtọ́lọ́run arakọ̀ ọ̀bẹ̀rù ọlọ́run òmùra nímùra súnà ọ̀bẹ̀rù ọlọ́run ọfẹ́ yàwó kìí ṣe pé o ti bàlè lópin kan láti kọ́ṣípù ọdún méjì mẹ́ta mẹ́rin ẹ ń romance ara yín ẹ ń kìsì ara yín ẹ ti abọ́ọ̀tì gan several times ibò kẹ́ ẹ padà fẹ́ra yín ẹ fẹ́ra yín lànà súnà tó o bá bẹ̀rù ọlọ́run ntọ́nà ọba fẹ́ lọ́mọ ṣe. fílù tọ́ art ọmọ tìláwà Quran ọmọ ṣe náà fílọ̀ òru ọmọ ṣe dáadáa ọmọ náwó sójú ọ̀nà ọlọ́run fílù tọ́ art wájútì náà bùlì mọ̀ náà wà á jìnà sẹ́sẹ́ òní ta tẹ́tẹ́ òní ṣèṣìnà òní máa o ò ní ní boyfriend o ò ní ní girlfriend o ò ní join courtesan o ò ní máa jíwèé wò ara burú àwọn sùkúù nìyẹn wọ́n máa jíwèé wò èmi o ìfipára mi lè fà nílẹ̀ alhamd èmi ìwà ayẹ́kì mi rìsọ́ọ̀tù ayẹ́kì mi mo kọ́ fúnra mi ní nàìjíríà o I've said several places jambu mi ò jíyàn o tí mi parí first degree mi uni Ìlọrin mi jíyàn o rí àwọn tájọ ṣe degree ń bẹ láyé tí mi parí masters mi ní ui mi ò jíyàn o phd mi ni mò ń ṣe lọ sẹ́yìn àwọn díyàwó bí ejì o ò lè díyàwó wa. tọ́lá ti secondary school náà ti tírẹ́ẹ̀nì tiwa pé àràmù ni ká máa jíyàn wọn. àáfà nǹkan méjì tí jẹ́ bẹ̀rù ọlọ́run nìyẹn fílù tán art watch tí náà bulè mọ́nà yìí ntọ́lọ́ ń bá ní ká ṣe ká ṣe ntọ́ bá ní ká jìnà sí ká ṣe kí ni o ká jìnà sí ìyẹn ní ọ̀wà jẹ́ àwọn ọ̀nà àlìjánná ọlọ́run jẹ́ àparí ọ̀rọ̀ wa síbi àlìjánná o ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa ibi tá a dá sí ọlọ́run jẹ́ àlè máa dá sí ibi tá a kù sí ọlọ́run tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ṣe ṣàìtọ́n tí máa ń jẹ́ ìrírí náà di ọjọ́ wa lérè ìmọ̀ọ́nì wa ọlọ́run jẹ́ ọmọ dáa sí tàwídìí wa jẹ́ ọmọ lékún àwọn nǹkan tí máa ń lé máa ní ẹ̀kún ọ̀pọ̀ kódà ọkọ̀ àwọn kan díẹ̀ wà bíi pé akẹ́kà wọn kí n sáré kà níṣẹ́jú kan ṣe láwọn tí ó jẹ́ kí tàwídìí wo lè máa dáa sí àwọn àáfàá lálàkọ̀ọ́kọ́ ń bẹ̀ gangan nínú tí ọlọ́run máa ń lò sábà bíi òun ni fámùlì kùránì wà súnà ká gbọ́ kùránì àti súnà yìí téèyàn bàbá kúránì àti súná yìí tàwídì yóò ní problem ọ̀nà tá a sì lè gbá yé òun ni kọ́jọ́ páwọn àfẹ́ ẹni ọlọ́run tá gbọ́ kúránì àti súná yìí ká kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ká máa gbọ́ wáàsí wọn ìyẹn ó jẹ́ kí tàwídì wa kọ́ da lára nǹkan tó máa ń fà á kí tàwídì kọ́ da òun náà ni àsọ́húbà àsọ́lẹ́hà àwọn ẹni rere ọmọ bá rìn good companionship tó o bá ti ń bá àwọn èèyàn rere rìn tàwídì rẹ ó ṣe kíni o yóò máa dáa tó bá fẹ́ sọ gbólóhùn tí ọ̀dà wọn kọ̀ rẹ tiẹ̀ o ní pírọ́blẹ́mù kan sọ fún wọn wọn nìyẹn lọ wá adìẹ funfun adìẹ dúdú méje méje wá pẹ̀lú garawa epo nǹkan tàwíìdì ni wọ́n ṣe kí ni o tí ọ̀tá kó tọ́ lọ́hùn òun ni wọ́n bọ̀ wá ní solution àsọ́kúbà àsọ́ọ́lẹ́hà àwọn èèyàn rẹ òun ni kọ́ ọmọ wa pẹ̀lú wọn lára tí máa jẹ́ kí tàwíìdì èèyàn kọ́ dáa òun náà ni kìrọ́ àtúrò kútùbù ulama ìsúná máa ka tírà àwọn àfẹ́ ẹni ọlọ́run só ti yé àmọ́ ẹ̀jẹ̀ kákìdá bákan náà òun ni kíni o àlẹ́ ìbáàdà àsọ̀híyà kéèyàn máa ṣèjọsìn tọ́lá láàfíà pàápàá jùlọ nínú kéèyàn máa tìlàwà Qur'an kéèyàn máa ṣe náfìlà lóru kéèyàn máa ṣe àwọn afkar afkaru sọba wàlùmọ́sá àwọn afkaru àárọ̀ afkaru rọ̀lẹ́ gbogbo àwọn nǹkan yẹn máa ń jẹ́ kí mọ́nì tó tó máa ń jẹ́ kọ́ da àtàwọ́bà wàlìstigfar kéèyàn máa túbá lórí ibi tó bá ti ṣe ń tí ọ̀dà kó sì máa tọrọ àforíjìn ọlọ́run máa ń lò sábàbí dáadáa muhasabatu nafs kéèyàn máa ṣèṣirò ẹ̀mí èèyàn self evaluation muraqabatu nafs kọ́ ọgbà kébikíbi tó ọba wà ọlọ́run ṣe kíni o ọ wà pẹ̀lú rẹ kò ní bí o lè mujahadatu nafs kọ́ ọmọ bẹ́ẹ̀mí rẹ jagun tí òfin ní pọ́láṣẹ ẹbú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣàánú wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi. What about a car too?